ilẹ̀ ọ̀kalẹ̀ lọ́kọ̀ jọ́mọ̀lẹ̀ ti dẹ́ ọpọlọ máa kọ́ jọ́mọ̀lẹ̀ ti dẹ́ ọpọlọ máa kọ́ jọ́mọ̀lẹ̀ ti dẹ́ ti bẹ̀rù jẹjẹ jọ́mọ̀lẹ̀ ti dẹ́ ti bẹ̀rù jẹjẹ. ó ti àgbẹ̀yẹ tẹ ẹ bá tún ẹ bẹ̀rẹ̀ lọ. pé wọ́n kọ́ ló ń jalè. ta ló wá ń bọ̀ ṣùgbọ́n mo jáde bọ́ sí jẹ́ kí n bá ń ṣọ́ọ̀bù ṣùgbọ́n ìṣèjì. ṣé àbílẹ̀ wa kọ́ sóòlù fún mi bẹ́ẹ̀ ni ṣe fi ó yẹ kó mọ̀ bí bá ti máa ń ṣe náà ni. ẹ̀yin lẹ ọmọ ń tẹ kò ní ẹ̀yin lẹ ọmọ ń tẹ kò ní ẹni bá mọ ọ̀nà kì í kí wọ́n ló dé tẹ́ fún mi kí ló dé tẹ́ sọ tẹ́ sọ láti kí ló máa di àìmọ̀ ní kí ló dé kí ló dé. mi ò ní kí ìyà jẹ ẹnu mi ò gbà á pẹ̀lẹ́ àmọ́ ọ̀nà tá a gbà tí wọ́n fi lọ tún jalè ní ilé ìwọ̀n kọ̀ọ̀. fún mi lélẹ̀ tí mo mú ẹ láti abúlé tó ń ṣèranù káàkiri tí mo mú ẹ láti abúlé wípé kó wá síbi kó wá ṣoríire mo fi ẹsẹ̀ nu ẹ̀kọ́ṣẹ́ èyí iṣẹ́ ò ṣe ò lè ló fẹ́ máa jà. bí mo ó kéré ni ó tóbi ni kò gbọdọ̀ mú ẹyọ kan jáde kúrò nínú ilé ó yá. àwọn ọ̀tọ̀ bẹ́ẹ̀ ṣẹ́ni gbogbo nínú yẹn wọ́n máa ń kú ni o màá nínú yẹn yẹn yá bàjẹ́ náà ẹ̀wọ̀n tẹ̀lé àjẹbí ẹ̀wọ̀n tẹ̀lé àjẹbí. ẹ bá sùn kẹlá dúpẹ́ papọ̀ ìgbẹ́ àníkàmọ̀lẹ̀ kì í dẹ́jọ́ lẹ̀. ṣẹfẹ́ gbọ́ ọkùnrin wàwà wọ́wọ́ ẹyẹ ẹ̀dákọ̀ ẹ̀ má máa tọ́ tó bá tọ́ yín ẹ̀yọ́gbọ́n bẹ̀rẹ̀ màá nílẹ̀ o. bẹ́ẹ̀ mi tó sùn lọ wà lálẹ́ yìí. Ah, ibi ni máa kú sí. ìwọ ah, kú sí wọn no, ń no, mi ò máìndì. <laughs> ó ti yé mi. kàn ṣe mí bákàbákà. ikú nìkan ni ó gbà sọ lọ́rùn. bẹ́ẹ̀ni o kò síbi tí ń re. ẹ̀rí bá ní ká mọ̀ fẹ́ra òun là. Ah. jámọ́lẹ̀ ilẹ̀ ọmọ ń tẹ́ kò ní ilẹ̀ ọmọ ń tẹ́ kò mo sọ fún kí wọ́n lọ́dọ̀ ọmọbìnrin yìí mọ́ àbí mi ò sọ fún ọ ṣé mímú ní kò gbọdọ̀ wá sí ní ọ̀dọ̀ tiẹ̀ náà mọ́. ẹ dákun jọmọlẹ. báwo ni tiẹ̀ ti jẹ́ tọ́fi ní kí n má dọ́dọ̀ rẹ mọ́. má béèrè ah, mo ní kó máa béèrè béèrè tí ò tẹ́ lọ́wọ́ mi má béèrè. jọmọlẹ ẹ jọmọlẹ ẹ níwọ ìwọ bóyá lọmọ bóyá ọmọ bóyá tí mo jẹ́ ló fi ń pa mi. Ah, ìmọ̀ ìmọ̀ ṣeéṣe èmi ò mọ mú síẹ́síẹ́ mú síẹ́síẹ́. ìwà bá kò ní sùúrù náà ta ló gún yẹn fún ọ tó ní tọ̀bì òṣòro náà kálẹ̀ ní kò wá ta mi láyà bèrè lọ́wọ́ yẹn èmi èmi èmi èmi èmi èmi kì í fa ọ̀dà ẹ̀fílẹ̀. wọ́n mọ̀ sí kékeré àgbẹ̀ wọ́n lè mọ̀ ọ̀dọ́ nǹkan yìí. ẹ mọ̀ ẹ mọ̀ ẹ mọ̀ gbèsè ayé ẹ mọ̀ gbèsè ìmọ̀lẹ̀ láyé. morogo nge nge ẹ ìwọ ìwọ tó bẹ́ẹ̀ tó báyìí lọ ìran ìjàsẹ bẹ̀rẹ̀ ìwọ ìjàsẹ ìwọ ìwọ ìran ìwọ sílẹ̀ jó wa. ẹ mọ̀ sí ẹ mọ̀ sí kéré. ẹ wọ ẹ fi náà ebi yẹ fi náà ẹ wọ ẹ tẹ ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ wọ ẹ ní sùúrù ẹ bá mi dá sí o ẹ bá mi dá sí o ẹ má bàa mi dá sí o ah, ayé mi o wọ́n sọ fún ọkẹ ayé mi o wọ́n sọ fún tó ṣe ayé mi o kò sí wàhálà ìwà fọkàn rẹ balẹ̀ àjọ pẹ́ ni wọ ìwà fọkàn rẹ balẹ̀ bọ̀kú ọ̀yà ah. ìwà bọ̀ ọ̀tọ̀ wẹ̀ ah, e, èmi ìjọ ọmọ bí mo ṣe jẹ́ èmi kò jọ wọ́n fi tí mo fi jọ lọ wọ́n fi wọ́n lórí bẹ́ẹ̀ ni nílẹ̀ yìí èmi pẹ̀lú rẹ ìwà kò kò kò ẹ wá máa wọ mi o ìwọ. jọmọlẹ mọ dara mọ dara kara ha ìwọ. mọ́lẹ̀. èmi filẹ ọfẹ ah. fọ kan sọfẹ fọ ọfẹ bá rin ọmọ sọfẹ dídé kíládé ọyá wa dì mọ mi. Ah kò dì mọ́ mi gbàgì. Adé kí ni fi ń ṣe yẹn. Jẹ́mọ́lẹ̀ jẹ́mọ́lẹ̀. Màá fọ́ra ńlá. Yà fọ́ra ń tán. Adé yìí fọ́ra. Mi ló ṣe mí. Èmi ló jẹ́ lè wúra òhun. Jẹ́mọ́lẹ̀ dá nǹkan lẹ̀. O tó. Ọ̀ya mọ̀ n so wájú mi kí n máa wò pàkọ́ rẹ lọ báyìí. Ah! Tó bá ìgbà. Wàwà wọ́wọ́. Yẹ́ẹ̀ dákọ̀ má máa tọ́. tó bá tọ̀ yín ìgbọ̀ngbọ̀n bẹ̀rẹ̀ mà nìyẹn o kò ọpọlọ kìkì dọpọlọ kẹ tó gbà bí ó ti bọ̀ òun ó ti gbọ̀nà ara yọ àwọn tó ti mọ̀ lóde ìròyìn eh, ògbólógbò alágbárí èèyàn ni ó ah, ah, ah, ojú rẹ ti jẹ gbogbo ara lù pátápátá eh, tó bá wá dé gbogbo inú wa báyìí ọ̀rọ̀ rẹ náà sọ káàkiri yẹ̀yẹ́ mi wá kún ẹnu àwọn èèyàn báyìí wọ́n wá wò pé ẹ̀mí eh, tí wọ́n rò pé mo lóògùn lẹ́nìkan wá náà lánàá sáré. <laughs> ọgọ́ rẹ mi ẹni tí ọgbọ́n làwẹ̀ gbò tí hmm. ah, ah, ọmọ gbogbo ń tọ́ṣẹlẹ̀ ń pátápátá mo ní ń pè láwo kan òjú bẹ́ẹ̀ náà lọ. àwo mọ̀sínú mọ̀síkùn àwo mọ̀sínú mọ̀síkùn. ah, ah! jamale ìwọ ìwọ tẹ́mi bá mọ̀ pé ìwọ ìwọ ìwọ ìwọ mọ̀rọ̀ ògùn wa ni ṣé bí mo ti dìrò ògùn wa ah lémi irọ́ eh, eh. ṣe dìrò ìrọ̀ ń pè mí ni ìwọ ó dìrò ògùn wa bá mi. <laughs> lẹ́mi ọmọ bí mo ṣe jẹ́ ni bọ́ọ̀lù ṣe jẹ́ ah, ọmọ pé lára àjàbá ìlẹ́yìn lẹ́yìn wa. Eh, ìbá sì wàá dúró kun lajú mílẹ̀ kíkà gbọ́ wọ́pọ̀ kó sì wàá máa jẹ mọ́lẹ̀ bí akọ ẹ̀wà kó lè ṣeéṣe gbogbo ohun tí mo bá ní nídìí bọ́jà. ìwọ ìwọ ah, kò sí wàhálà mo ti bá. Ah! ó dúró àbòsí lọ òòlù dúró mọ́ hmm. wọ́n rẹ ẹni kó ọmọ ẹni mọ̀ mi ò kó. Hmm. Hmm. ayé ẹ máa máa fi ṣeré ẹ máa fi ṣe ẹ ẹ máa fi ṣe ẹ. ayé màmá fi ṣeré ọkùnrin wàwà wọ́wọ́ tábà pẹ̀rín akọni ìyá fi dà lálẹ́ níwájú akọni ni èyí tó tún mú wáyé máa gàlágà jù ó fẹ́ gèrè o ẹ wá wo jọ mọ́lẹ̀ tí mi lẹ́ dáàdi owó oúnjẹ yín kọ́ sàn. owó oúnjẹ kí ni. owó oúnjẹ tẹ́ jẹ ní sàn. tó ti gbọ́ pé òkú máa sanwó kó sí ni. àbí ti báwo sà kò yé mi. ẹ̀wọ̀n máa jẹ́ bá tọrọ epo kéré. mọ́mí wọ́n láwọn ò kí ń sanwó oúnjẹ o. ọmọ ìdìbò náà ni. ẹ dákun bàbá ẹ ká. wọ́n ní owó oúnjẹ yín àti àwọn ẹ̀mẹ̀wá yín tèmi náà yóò lọ́wọ́ oúnjẹ wọn. two thousand ní ma. wọ́n ní two thousand lówó oúnjẹ. owó kí ni. owó oúnjẹ tẹ́ jẹ ni. kúkúrú yẹ burú ó sì mí lówó oúnjẹ ah! bọ́ọ̀ bá tiẹ̀ mọ̀ mí ọ̀gbọ́rọ̀ yìí mi ni ọ̀gbọ́n jẹ́ wọ́n lè lóògùn kà ah! ayọ́lá tiẹ̀ pọ̀ o ti gbọ́dọ̀ wọ́n fi tẹ̀ ọ̀sán mọ́lẹ̀ ẹ̀rọ ẹ̀kọ́ eh, eh, ti burúkú yìí lọ́jà rẹ̀ ah, kí la gbẹ́ kí lè jù lẹ́sìn pé kẹsàn-án owó oúnjẹ tẹ́ jẹ ẹ bẹ̀rẹ̀ sí wú ẹ̀wù kí lọ́kàn tẹ̀ ẹ̀yìn lẹ́dà lọ́kọ̀ wọ̀ ni. bàbá mi ni mo lè sọ ilé oúnjẹ mo lè sọ ilé àwọn mo lè dá òkúta àti yẹ̀lẹ̀ tó ṣe egun ṣẹ́tọ́ láti gbàgbé kára ẹnì kó darí wo ọ̀tá ajé ni tẹ́lifíà máa kọ́ pọ̀ ní wa ẹ̀ ní ibi kankan tẹ́ ẹ lọ ní ìṣòro tẹ̀ ní ẹ̀wọ̀ lẹ́yìn tó bá bá lọ sí ẹni tí kẹ́kẹ́ rí ah kí ni wọ́n ti tẹ òṣà mọ́lẹ̀ oògùn oògùn náà dà ó oògùn tí wọ́n bá ná oògùn ó ti dọ́kọ̀ oògùn wa gbóúnjẹ láti rí bàkọ́ wa bẹ ilé oògùn ẹ̀ lọ́wọ́ lóyún bẹ́ẹ̀ ah. ló sọ ah. fún ẹ. àdá ò sẹ́. ẹ eh, àlàmọ́ ń jẹ́ gbèsè ó mọ́ ń jẹ́ gbèsè kiri. ìjọ́jà ìjì mọ́ ń dẹ́ mọ́ báyìí ní gbogbo gbọ́wọ́ rẹ̀ ẹ wọ́n tálẹ̀ báyìí nígbà lọ wúlọ. olórí olórí burúkú wo ló dáhùn tí ò tí sanwó ọ̀nà ẹ fi bàbá bàbá ẹ má bínú ẹ dáko ẹ wò ẹ má bínú. bákà mọ kó wá dìgbà mi yàn. ẹ má bínú bàbá ẹ dákun àní ẹ sá dákun tèmi ni ẹ wo. ìgbọ́wọ́ mi o two thousand lọ́wọ́ ǹjẹ́ yìí two thousand ani o fi wọ́n lẹ̀ fún mi lọ́wọ́ mi kí ló fi wọ́n lẹ̀ fún mi lọ́wọ́ mi. fi wọ́n lẹ̀ ìfọ̀ ìfọ̀ ìfọ̀ ìfọ̀ bàbá ẹ ah! dákun tèmi ni ẹ wò ẹ wò tèmi ni ẹ wò ah! tèmi ni ẹ wò adé ah! ẹ wò ni ẹ tí ọmọ ní ìfẹ́ wọn ẹ bá ń bẹ̀ wọ́n ẹ bá ń bẹ̀ wọ́n ẹ bá ń bẹ̀ wọ́n bàbá ẹ mọ́ bínú. não Ataba sire. Ah. ó tàkà sí rẹ̀ ibi kọ́ ni mo ní. ọ mẹjọ mẹlẹ. tó bá sì ti tàkà ó ti bínú tán mọ̀ nù. ẹsẹ̀ ti yín ọjà eh, ti yín ọjà rẹ jẹ ẹgbẹ́ bá lọ wá àtọ́kù bá lọ wá. ọ mẹjọ mẹlẹ. obìnrin yìí ó fẹ́ kó bá mi ó fẹ́ ah, kó eh, bá mi obìnrin yìí ó fẹ́ kó bá mi ọ mẹjọ mẹlẹ ológo ká ọmọdé ìsọjẹ tàlàyé rẹ ẹ ṣe two thousand sani.

ẹ jáde ẹ jáde jáde síta. ẹ wele wele le. kí lele. wo wo wo jáde jáde jáde jáde jáde. ẹ wá ẹ wá lọ ẹlẹgbẹrẹ ìsinmi ẹ wá ẹ gbà mí o ẹ gbà mí o ẹ gbà bọ síbi ẹ gbà mí o ẹ tẹmílọdé tẹmílọdé bàbá kàmọ ẹ bọ rẹ o lọsọ gan ẹ lọsọ sani kàkàmọ ẹ wo ewo tí mo rí ewo tí mo rí o ẹwọ sí mo rí làárọ̀ kùtùkùtù torí Ọlọ́run ẹ eh? ni mo ṣe báyìí. mi mẹ́tọ́ bínú mi ládùúgbò yìí o gbogbo wo ni mo fún lọ́jọ́ ọ̀fẹ́ mi mo tí mo ṣe fún wọn o mo tí mo ṣe wo wo wo. ẹ̀bà ẹ sọ ẹ̀yìn ẹ sọ kí ló fẹ́ ṣe ẹ eh, ẹ eh, ọfọwọ́ kan ọfọwọ́ kan bọ̀ ọmọkùnrin bá mi wọ ọmọkùnrin yìí ẹ níbo ló wá ń gbé lọ báyìí bákà mọ́ níbo ló ń gbé lọ. ayé ẹ dákun ẹ má máa tọ́ tó bá tọ́ yín ìjọ̀gbọ́n bẹ̀rẹ̀ mà nìyẹn o kò súrí ọpọlọ kìkì dọ́pọlọ kẹtó gbà bí ó ti gbọ́ òun ó ti gbọ̀nà ara yọ àwọn tó ti mọ̀ ló lè ròyìn ohun tó fojú yọ àkàn mọ̀lẹ̀ Ẹni tí kì í wá ẹni tí kì í wá.

ọkọ mi ẹjọ́ tó lọ lọ ẹ má ṣe káwọn èèyàn wo ẹṣin. káwọn ọmọ yẹn ká lè. ẹ dẹ́kun ìpa mi sílẹ̀ mọ́ pa mi síta. ìmọ̀ ọmọ ọmọ rẹ̀ káwọn ọmọ yẹn káwọn ẹ̀jẹ̀ kí wọ́n kọ́ yìí ni. Ah, àwọn àgbàjẹ́ mo jẹ́ ni mo ṣe jẹ́. mo lè yé àwọn àwọn òbí mo lè. àwọn àgbàjẹ́ jẹ́ ọ̀lẹ́ mọ́ ọ̀lẹ́ mọ́. yes ní ká mú wa. ẹ fún mi ní aláwọ̀ ewé o. ẹ fún mi ní pupa tó ga dangi o. ẹ fún mi lọ́kàn nínú àwọn o. sílẹ̀ yìí bàbá. ìyún náà dáa. agolo yìí bá mi mú ètò olóko kan. mẹ́fà mẹ́fà ẹ̀fà a ló fún wóró kan ẹ káre. kò sí ṣúgà náà pálí. kò sí ọ̀ya padà mọ́ ilé náà. jájá o. èló ni gbogbo owó náà wàá jẹ ah, báyìí. ta ni mi ti ń tajà fún yín tí ń gbé lọ́wọ́ yín ẹ máa lọ bàbá. Ah! orí fi ọ. ẹ wo ẹ dúró jàre yàrá kí ta làwọn tó ní kó má san kó máa lọ ṣé tá a sọ̀ọ̀sì ni wọ́n nàbí kí ni tiwọn yẹn. a a jà bàbá a jà mà ẹyin dà ẹyin dà ẹyin dà ẹ mọ ni mọ́ta ni. a ah, jẹmọ́lẹ̀ ológun ká nìyẹn. jẹmọ́lẹ̀. bẹ́ẹ̀ ni bàbá. tani jẹ́ jẹmọ́lẹ̀. jẹmọ́lẹ̀ ológun ká. ó ó jẹmọ́lẹ̀ bàbá jọ ture ah! wa ah, ẹ má bínú. ìyá rọ kíba o ò ṣe dáadáa ó yẹ kó ti ṣàlàyé fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ẹ wò bàbá jọ ẹ wò máa jọ yín lójú. sẹ́rí ẹ má bínú mi mọ́ ní ẹgbàá ẹ fi kún un. ta ló béèrè ọ̀rẹ́ lọ́wọ́ ẹ oh, oh. ibi ò béèrè ọ̀rẹ́. Baba, ó yẹ kẹ́ ẹ mọ̀ mí ẹ kàn mọ̀ mí ni ọlọ́pàá ni mí ó yẹ kájọ máa ṣiṣẹ́ papọ̀ wọnú ara wọn ni. Eh. Eh. ọ̀tẹlẹ̀múyẹ́ ni ọ́ eh. ọ̀tẹlẹ̀ girigiri lèmi náà bájúbájú ara á kojú. Ah, bàbá bàbá. àlùwò lọ fẹ́ ni àbí ṣubúṣe àbí màlù. Ah, ah. bàbá kò sí kankan tí mi fẹ́ nu gbogbo ilé ìtẹ̀kálẹ̀ yìí o ọrọ̀ ajé ló ṣe pàtàkì sí mi tèmi bá wa ó ní ẹ ṣe fún mi ọrọ̀ ajé mo fẹ́ à ọrọ̀ ajé bẹ́ẹ̀ ni ọjà wẹrẹ ni ṣé ibi tó wá yìí ṣé ilé olókùn sẹni adé ni àbí báwo gbogbo tèmi ń ṣe ni mo ti kàálẹ̀ fún ọ yìí. èmi ò ń sún jàgídíjàgídí débi pé mo gba àlùwò káàkiri kí mo fẹ́ fàlùwò ṣe. bàbá tí a mọ̀ pé ajé ló ń wá káàkiri kò gbọ̀nà ẹni olókùn o ó ń kálukú ló specialization sí ti ń tà sọgbọ́ ó yà dé báyìí dédédédé dé àpò jẹjẹ fún mi. Alo ti kati. Nẹ́ẹ̀sì. Ee ẹni sunu da. Ẹ bá bá ṣe dé mi. Ọ̀la ee ẹ ma lọ ẹ ma lọ ẹ ma lọ ẹ ma lọ ẹ ma lọ ẹ ma lọ ẹlẹ́bẹ̀ wọn. akíndélé ṣe ìlú ọgbà ṣe ni ọkọ ya alámọ̀lá ti ya alámọ̀lá. èmi ò tiẹ̀ sí lé mo rè dálẹ̀ ní níyàwó yín wá ń jíṣẹ́ fún mi pé ẹ ti dá sẹ̀rí àfo mo ní à. bàbá mi mo lẹ́yìn náà ni ẹ̀yin náà lẹ tó bẹ̀ mọ́lẹ̀ ti sànńdì ẹ wá dákun ẹ ṣe àwa àforíjì àwọn náà làwa wá fún un ẹ bá ń dáríjì gbogbo nǹkan tí ó ti bàjẹ́ bí ó ṣe di tuntun ṣe padà níta wá rí yín fónú ẹ dákun bàbá. ẹ dáyín mọ tẹ́lẹ̀ ìwé òsì ní sọmọ lọ́wọ́ mi mọ láyé. ọtọ bébí wọn lọ lájẹ ni. èmi àjẹ́ ìmọ̀ sí ń jẹ bẹ́ẹ̀ ẹnu lásán mo ní. gbogbo ẹni tí bá ti ń ta jẹ wọn ni ẹ máa gbàjẹ ni. òní nǹkan kan bàbá. èmi wá rò pé àjẹ tó gba onígun ó gàrà. torí pé ìyá yín mọ̀ ni mo sì ti wá mọ̀ yín báyìí ẹ dákun ẹ ṣàánú mi o ti dá mi mọ̀ báyìí. bẹ́ẹ̀ni ọwọ ti rí nǹkan kan o. màrìwò lórí egungun ti bọ̀ lẹ́yìn. ẹ dákẹ́ má jẹ́ rẹ kúkún o màrìwò kan sì pọ̀jù fẹ́lẹ́ dá mi ẹjọ́ ẹ ṣàánú mi o. agbára mi gbé kí n sọ àmàlà di àpáta nínú kòkó rẹ. mo dáhùn. wàá gbọ́ o tá a bá tún ara wọn tó lórí láyà tó tún ajámàlá ẹ máa tún sọ ọ́ dòkè ràbàtà mọ́ wọn ní kò. àmọ̀dára ah, ọbàkà mọ́ gbà mí. ẹ mú jù ẹ dá gbogbo tẹ bá ní àṣẹ gbogbo ẹ pàtà láàṣẹ ẹ dákun ẹ ṣàánú wa ẹ ṣàánú wa ọmọ kékeré ní kí ẹ ṣàánú mi. ẹ ṣàánú wa ọlọ́lá ẹni tó tẹ̀lé ẹsẹ̀ ẹsẹ̀ ń bàbá ẹ wá gbọ́ o ó lé tútù o. a ah, ṣe gbogbo tẹ bá ní àṣẹ láàṣẹ. gbogbo tẹ bá ní ká kó wá pátá là ń kó kẹ mú àgbo funfun báláì bọ̀ lọ́dọ̀ kẹ mú lọ́wọ́ hmm. àgbo funfun garawa epo garawa epo pupa pẹ̀lú owó lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́. ẹ wo mo dé tán mo tún kọ wá. wá lórí ká gbọ́. ẹ pé ká lọ kó wá ni. ó mọ̀ pé ni. ẹ tún gbọ́ tuntun ọmọ wa ṣe ń jẹ wá láàárọ̀ láàárọ̀. àwọn alágbóná. bàbá ń bari ẹ rí o ẹ wá gbọ́dọ̀ fi mọ èmi ò mọ̀ gbé wá. ewọ akọ ah! gbọ́dọ̀ fọwọ́ kàn. Ah! mo ní ọmọ àgbé wá. Ah! ọ̀la ah! lè ṣe é tó o lè máa gbé wá àjẹpẹ́ kọ́ máa tún kọ́ máa tún kọ́ máa tún. Ah! Ah! mo gbé ẹ̀wò mo máa gbé wá fún mi. oúnjẹ àti gbogbo tẹ ní àkó wà yàtọ̀ lélẹ̀ yóò gbé wá ẹ̀wọ̀. orí mi ò lè dá ẹnikẹ́ni lóhùn mọ́ lálẹ́ yìí. gbọ́ ẹ kí ló fẹ́ ká ṣe fún un gan-an ní pàtó magun magun ẹ kò burú yóò ná ní owó tó pọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ wàhálà lẹ́yìn tó bá ti san owó ìtàn ṣé ń gbọ́ mi ó mú ìyàwó rẹ̀ wọ́n yàn yàn yín náà láti tẹ́ magun sí i lára á sì tẹ́sí rẹ̀ lójú rẹ̀ kété tó bá wọlé èmi náà wọlé tọ̀ bí n bá ti ń jáde lọkùnrin mi ò wọlé bọ́kùnrin náà bá wá wọlé tó bá fi jáde tí ọba ẹkọ bí àkókò tàbí kó máa pariwo omi o omi o tí ó sì takìtì kó pàjá fún mi ó lè ní ó lè ní ó lè ní. bọ́lá tẹ́bẹ̀ ti jọ wò tẹ́bẹ̀ kú lómi ọmú làlà. ọmọ burú lèèyàn o ìwọ wa fi mágùn sí mi lára. Ah. kó lè máa wọ ọkọ mi lórí ìṣe kankan o kó ṣe fọwọ́ kàn mí wàhálà dé bá o àdílé èèyàn burúkú ni ẹ èèyàn burúkú ni àdílé tẹ ah, òun kì í ṣe èèyàn. ẹ filẹ ah. sọ ti wa ok ọ̀rẹ́ wa ogo rẹ ti wá búyọ ẹ̀yin ọgbọ́n ká máa máwọn obìnrin mọ́lẹ̀ lásán lèmi pé àfi bó ṣe wá sọ di ohun wá nǹkan jẹ báyìí ẹ mú tiẹ̀ tún gbọ́ pọ́n lọ tuntun di oníṣègùn báyìí. àbí o ebi òrìṣà òkè má jẹ ní ọgọ ọgbọ́n ni. àmì àṣẹ. ẹkẹ ni ọgbọ́n lè máa rí wọn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. kọsọlọgbọn kan bí kan ọgbọ́n kan jágbára lọ ni. ah ah ah àṣé ọgbọ́n ni ogun tiẹ̀. Ah. Eh, máa wò eh, ó ti di ẹrù jẹjẹ sí gbogbo aráàlú lọ́kàn o ẹrù ti ń bá èmi tí mo gbé kòkò dé mọ̀lẹ̀ gan kó tó dẹ bọ́ra ah, ah. Eh, pàápàá ọ̀rọ̀ olóúnjẹ dé bó lọ sí ṣe gan. ṣe báwo ni ọ hmm. báwo bá sì kì fún ni. ìwọ tó bá ti di àárọ̀ la ẹ sáré lọ pa aláǹgbá méjì ṣé ń gbọ́ mi bí wọ́n bá ti wá pa aláǹgbá náà tán á wà ràn mọ́ lóúnjẹ ṣẹlẹ̀ tá a bá ti ràn mọ́ náà lóúnjẹ tó bá ti gbóúnjẹ délé ẹran tí ń bẹ lórí oúnjẹ òun àwọ̀ ọyọ wò àwọ̀ ọyọ jẹ ṣọ́rọ̀ kan nínú aláǹgbá tí àti wá pa yìí àìrọ́pò ẹ̀ wọ ọ̀wá tẹ̀lé ọmọ tọ́lọ̀ ra jẹ lọ́dọ̀ yìí ló ń jẹ wọ́n tiẹ̀ alágbàkà yòókù tó kù wo ti ṣíwájú mo débẹ̀ ẹ bá ti wá wọlé pariwo bá ti á ṣẹlẹ̀ tó ti fa mi fa lọ́tún ló sì tún ń pariwo hìhàhà ìwọ náà wà lọ́gùn tiẹ̀ náà tó kó kíbo sí tó. di pé òkúta débà àbí òdébà. Ah, òkúta débà. jọmọlẹ ọ̀pọ̀lọpọ̀. Ah! jọmọlẹ bàbá wèrè ni ó ṣe pé agbárilógún rẹ ah, dákun èló ni ò ń fún àwọn ọmọ tó ń ránṣẹ́ níṣẹ́kíṣẹ́ yìí tí wọ́n fi bàṣírí ẹ̀ tó tó yìí. dábọ̀ ẹ̀. Yeah, tell me. Ness? Ness? Ness? Ness? bá ti gbé jẹ ọyọ máa wí tẹ̀lé mi. owó fẹ̀rẹ̀ ó kú pé. owó fẹ̀rẹ̀ ó kú pé. owó fẹ̀rẹ̀ ó kú pé. owó fẹ̀rẹ̀ ó kú pé. owó fẹ̀rẹ̀ ó kú pé. owó fẹ̀rẹ̀ ó kú pé. tí mo bá ṣèké. tí mo bá ṣèké. tí mo bá ṣèké. tí mo bá ṣèké. kí ikú pín. kí ikú pín. kí ikú pín. èrè ajẹ́. gbọ́dọ̀ jìgìjìgìjìgì. kí ni ilẹ̀ jẹun ah, kí ni kí ni yà yín lẹ́nu. ẹgbọ́n o gbogbo àwọn tí ń bá ń bá yín dá ẹnikẹ́ni tó bá lọ dalẹ̀ lẹ́yìn bó bá mú mi lọ́jọ́ náà tó bá jàtà lọ́jọ́ náà bóòrùn ọjọ́ náà bá yọ kò ní wọ̀ bá o olùwàrí ó ti kú pé nù kó tó bẹ́ẹ̀ lọ. ẹrù òsì bọ́ sáwọn ọmọ yóò sì ní kú báyìí. Eh, kéènì wọn ò lè kú èédú lásán ni mo lọ fún wọn jẹ. Ah, ah, ah, ẹ sọ wa ni ológun wa di méjì inú ìlú yìí báyìí bó ti gbà ọ nígbà òjò ìwọ náà wà gbà mí gbà ẹrùn báyìí. ẹ kí ni tó fẹ́ gan. àsìkò ẹrùn tèmi gan lóde yìí tó gbà mí o. ẹ bí ti bá wò. ọgbọ́n tá a dá nígbà tiẹ̀ tó fi di ológun ní gbogbo ọ́ ojú àwọn èèyàn ọgbọ́n náà là sọrí èmi pẹ̀lú rẹ á lọ síwájú ilé àwọn obìnrin mi á wà lọ jà ń bẹ̀ èmi wà ná ológun ìwọ kan ṣubú lulẹ̀ ní yakata <laughs> lọ́mọjà fiti fiti fiti èmi náà wàá ṣe bí ológun tó tọ́ èmi ní wàá fún ọ ní ẹ̀rọ ló bá tán <laughs> èmi náà bá dológun wájú àwọn èèyàn. èmi ọ bá ti nà mí lóògùn mi mọ kàn yín kó máa ṣubú lẹ ìwé kó máa máa jà <laughs> ọ máa pọfọ ọ máa ṣubú lẹ. èmi náà wàá di ẹgbẹ̀jì ológun. ẹ dúró dúró dúró àwọn obìnrin wo ni ilé àwọn òbí wo láwa lọ àti pé wájú àwọn ta láti lọ jíjà náà. ẹ èyí òun ò kàn wọ bá a bá débẹ̀ ọmọ fojú ara ẹ rí. gbogbo tó wà ń sọ yìí nísìnyí ẹ bá bá a dọ̀hún nísìnyí ọmọ bí ẹni pé bí kò ṣètò bí kò bí wọ́n ti mọ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ̀jì nínú ìlú yìí bí kò fẹ́ jára wọ̀ mí nu jàmọlẹ ẹ dákun ṣé òṣùpá tèmi nìwọ jáǹgbà tí gbó tí tí lójú gbogbo èèyàn àbí ṣé kọ̀rọ̀ lọ ti já ni kò ń tójú gbogbo èèyàn ni àbí àbí ẹ̀ǹkùlé ni ni ni ni mi pẹ̀lú rẹ ti ti ti ti di ṣé ọ ṣe tí mo ní ọ ṣe àbí ọ nílè ṣe sọrí jẹ́ ń sọ kíní kan fún ọ kò ná mi ní kankan láti sọ fún gbogbo àwọn aráàlú pé tán jamalẹ kò lóògùn kankan o àgbárí nílò fáwọn èèyàn o ọlọ́run kúkú ṣe bọ́ bá dìjà kadì dá mi mú gbogbo bí tí wàá ti pàdé rẹ̀ báyìí mọ̀ jàn mọ́lẹ̀ ni èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ ọ faramọ́ àbọ̀ faramọ́ kọ́ mú kanú méjèèjì. ẹ hmm. ẹ bí ọ̀rọ̀ dédò yìí jẹun wá ẹlòmíì hmm. jẹun wá ẹlòmíì fún ọ Eh, tí wàá tiẹ̀ jọ kóra wọn èmi wàá jẹ́ bí balógun eh, ń máa ṣe ilégbèlè yẹn ń wàá jẹ́ bí bàbá àṣàlẹ̀ tí màá ṣe báyìí èmi máa ta bírẹ̀ bírẹ̀ ó ti gbà. bàbá wèrè ni ọ ò já mọ́lẹ̀ bàbá là wèrè ni ọ n ò fẹ́ yẹn kan ìwọ gangan mo fẹ́ ọ tún fẹ́ fi ràwọ̀ kúrò àwọ̀ rẹ sorry ìwọ gangan mo fẹ́ sọ gbọ́ ìwọ gan ni mo fẹ́ sọ ti yọ. mọ̀ ẹ́ bọ́bá tó pè mí wọ́n sọ fún mi. àwọn tán ti mọ̀ ọ́nà lè sọ bó ṣe fúyẹ́ tó àmọ̀jọ́ mọ́lẹ̀ èyí tó tún mú wá yìí máa ga ó ga ayọ̀fẹ́gẹ̀ tó ń lò yìí bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ máa ní. kóòrùn ní ní tiẹ̀ náà láàrin ìlú. ó yàtọ̀. àwọn yóò máa fọwọ́ wọ́ ọ́ rẹ̀. ẹ jàmọ́lẹ̀. kánú. èmi ọkùnrin mẹ́fà ni ẹni pariwo mi nígbà bẹ̀rẹ̀. èmi ọkùnrin náà ẹyin ẹdún báyìí náà. ṣé wọ́n lọ ń pariwo mi nígbà gẹ́rẹ́. èmi ni. <laughs> ìwọ lọ ń pariwo mi nígbà gẹ́rẹ́. ẹ wo jọmọlẹ sọrí wíwá tí mo wá mo wá bọ ọjà rárá eléyìí tó jẹ́ ẹ̀tọ́ mi ò ní kọ́. padà ọmọ ẹni tó ń bá kọ ni èmi ò kẹ giriwo giriwo tí ọjà kọ́ mi ọ̀làlújá ó sì ń bọ̀ mò ń tẹ̀mí girigiri kéré. jọmọlẹ kọ́ ọ̀làlújá. Ah, gbàgbé omi ọ̀lẹ́ làlújá gbogbo ilé tó ń sọ yìí ah. Ah, kò sí kankan lọ́dọ̀ tèmi. ó sì mọ mí o eh. ọmọ orí yẹn ti máa jẹ́ o mo lè pa ọ́ kí n má jí o mo lè rí ọmọ náà láàyè mo lè sọ ìdàkudà. bẹ́ẹ̀ ló sọ̀rọ̀ kálọ̀ ń bá sọ̀rọ̀ èmi mọ̀ ni èmi gamale èmi ni èmi ni. ọ̀n fọ́ ta oògùn. oògùn na. ọ̀n gbá oògùn. oògùn na oògùn na oògùn eh. na bóyá sọ̀rọ̀ kí n nà ló. ẹgbẹ́ mi mi ní wọ̀ kí ló dé tó ṣe báyìí hmm? ó sọ̀rọ̀ bí òwe eh? kí ló tó máa jẹ́ kí eh, eh, ah, ah, àṣírí wo tó lójú àwọn ọ̀gbẹ̀rì. dámọ̀lẹ̀ hmm? dámọ̀lẹ̀ dákun ṣé ìgbà tí wọ́n yẹ̀yẹ̀ mi eh. ṣé ṣé ọ̀rọ̀ lọ ti yẹ̀yẹ̀ mi. Hmm? Ah, eh, eh, ìgbà pé sọrí jẹ́ ní ọlọ́gùn kọ́ ṣubú kẹ̀kẹ́ ni tọ́ba wa kọ̀ tọ̀ ṣubú tọ̀ ṣubú lẹ́rọ̀ wọ́n kọ́ kó wa nà wọ́n nà tí o ṣe tó tọ́ wọ́n nà débi pé gbogbo ibi tí ba ti yọ nígbà náà kalẹ̀. dunu ẹ mọ pé bí báwọn yẹn gbogbo èrò tí wọn kò lè lu mí tẹ́lẹ̀ ó sì lè jẹ mọ́lẹ̀ ó yẹ kó ti gba ọmọ kó alágbára ní bí kò fẹ́ yẹ̀yẹ́ alágbára ń gbàgede ni. Ah, ah, ọyẹ yẹ mi náà gbà ọyẹ mi yẹ mi náà gbà. wọ́n mọ̀ ń kọ̀kọ̀ wọ́n mọ̀ ń kọ̀kọ̀ síra wọn wọ́n mọ̀ ń kọ̀kọ̀ wàhálà ti dé o wàhálà ti dé o ọlá rẹ ni fi mi. o ma fọlá mi mi eh? eh, eh, ma fọlá mi mi jabalẹ o ya ilẹ jabalẹ ilẹ jabalẹ sobu kì í nà ológun. adúró ah! mi adúró mi àpò ẹ wọ́n ẹ fà kabalẹ̀ mo sọ fún ọ pé sọ́ọ̀rì hmm? èmi mo sì wà ma tatu mi ẹkù. ẹ wo ọ lè tatu má ṣe rù má ṣe rù wo sobu jẹjẹ sobu jẹjẹ èrú ni gbogbo yìí èrú ni èrú ni ìwọ gangan ni kò sí mi. Ah, ah, ológun di méjì ah, ọ̀rẹ́ mi ọ̀rẹ́ la ó máa ṣe àgbà òjá. wo wo wo wo ṣàgbọ́n mọ́lẹ̀ a sọ̀rọ̀ kankan ìwọ ni kò wá kí n ná ológun kọ sùn. àjọ máa jagun ni ẹ bá lè jò kọ́ lọ ẹ ti ṣàkàrà àbàgbò ẹ yí bá lè. Ah, irọ́ ni o gèdè ni o gbogbo wù ọkọ̀ dáàbò kú irọ́ ló pa ọkàn dáàbò dànù ni irọ́ ló pa. sọ́ọ̀nì ah, ìwọ gangan ni kò sókè. ọ̀bàràká ọ̀bàràká. sọ̀rọ̀ ẹ̀ irọ́ ni irọ́ ni ẹ kò sí wàhálà sẹ́ẹ̀rì ẹ ẹ mọ̀ bọ̀ sẹ́ẹ̀rì kí sọ́mọ̀dà ká o gbogbo eléyìí tẹ̀ ń wọ̀ yìí tẹ̀ ń wọ̀ yìí aṣọ òbílẹ̀ ni o sí kankan bẹ̀ òun lásán ní mẹ́mẹ́ sẹ́gbẹ́rẹ́ ni ẹ ẹ ẹ ẹ wọ ẹ̀yẹn ẹ dìde kẹ́ mọ́ pè rọrọ o ẹ mọ́ parọ́ fáwọn yẹn kẹ́ mọ́ tàwọn yẹn o àwọn ọ̀nà àìjàmá jẹ kọ́dìdè ẹ dàkú ẹ omi gbọ́nà omi gbọ́nà tó wọ́n ká ẹ tọ́lọ́ ìgbọ́n tó lọ́wọ́ ayé ló omi gbọ́nà náà ẹ ti tẹ́ ẹ ní wọ́n ẹ ní wọ́n ti tẹ́ ẹ ní wọ́n. o fẹ́ jèrè o ẹ wá lọ dánmọ́lẹ̀ kí mi lẹ́ kí mi bọ̀ ó gan ọ̀bàràká olórí púpọ̀ sọ ọ̀bàràká sọ mo ah! èmi náà jẹ́ ògiri ọ̀sá èmi ò kegiri wo giri wò tí ọjọ́ mi ọ̀ làlújá èmi tí mo jòkó nu ilé mo ń bara mi wọ́n fẹ́ mo yẹ mo yọ ọ́ mo ṣàánú ẹ̀ mo kó bèrè owó rẹ tí ń wò rẹ lẹ́yìn tó ń wò rẹ lọ bọ̀ mo kó bó fàì. síé síé ló pé bí ẹ ṣe ń wò yìí yóò ti kọjá sálùjú àdúlé ọ̀run yóò ti máa lọ lálálálá èmi mo sọ bẹ́ẹ̀ èmi ló kọ̀ ọ́n gbogbo wọn ni mo ti kó sẹ́nu géètì gbogbo wọn mo kó sẹ́nu géètì. wọn àsọlá ọdẹ olójú. bẹ́ẹ̀ni nílùú tọlọba. bẹ́ẹ̀ni o. làwọn kan ń dárú àṣàkáṣà bẹ́ẹ̀ wò. Ah. Ah, ọdà àwọn tó kó sẹ́nu géètì ń ta lọ́ọ́ bá wọn eh. kí wọ́n mú ọdẹ ní gbogbo lé ẹni yòówù tí ọ̀rọ̀ kan pátá àtọ́lóúnjẹ o àtàjílété o ngbà tá ìbè kóra ẹnjọ tán. ń pàdé yín àjọ délé jamalẹ. Eh, eh, ah. ẹ ẹ wẹ mọ o ẹ gbọ́dọ̀ tẹ̀lé wa lọ ni o. jamalẹ ni o ẹ gbọ́dọ̀ wa lọ o. bó ti jáde ni ẹ fi gbogbo ẹ sísá ṣe o ọ̀ka kánú wọn gbọ́dọ̀ bọ́. ládùúgbò owó adúgbò oúnjẹ yìí kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀. orí fẹ́ báwo jẹ́ èmi ló kó àwọn èrò bọ̀ wá bá níbí lákọlẹ̀ mi náà wà bí dáńdà àbúrí bá lugi afẹ́kù ọ̀fẹ́ àwọn olùdarí. wá fàárọ̀ ẹ balẹ̀ dúró ah. ọwọ́ tẹ̀ ẹ́ kò síbi tí ó lọ. ẹ wo ó tiẹ̀ ti da ẹ filẹ̀ sẹ́rí ẹ jamọ́lẹ̀ ìràwọ̀ rẹ̀ ti já bó ṣe wà ìràwọ̀ rẹ̀ ti já lójú gbogbo yín náà kẹ́ lè mọ̀ pé kò lóògùn kò lóògùn agbárí lásán ní lò sẹ́mọ́ pé mo sọ fún yín ẹ dákun ẹ bá mi bèrè lọ́wọ́ àwọn wèrè tí wọ́n kó dání ẹ gbọ́ ọ̀rọ̀ aláǹgbá àti oúnjẹ bó bó bó ló ṣe jẹ́ kí ló kọ tiẹ̀. olóòótọ́ ni bàbá. ìwọ ń kọ́. sọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ kan bọ̀ wíjà sọ. akànjí ni. ń gbọ́ kí ni tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ olóúnjẹ àtàlàǹgbà. ẹ wo bàbá. sọ̀rọ̀. àṣírí wà ní ọ̀rọ̀ tá à tó wà nílẹ̀ yìí o wọ́n láàbọ̀ lọ sọ fẹ́ nìkan kan nítorí pé a ti jẹ́ ọmọ lẹ̀. <laughs> amúlẹ̀ ni bàbá wọ́n ní òòjọ́ kọjọ́ tá a bá sọ ọjọ́ náà láàkú. iwájú ta ni ẹwẹ bàbá yẹn tẹ fi wọn lẹ. ara tí fi ń tàn yín jẹnu yín tí fi ń tù yín jẹnu yẹ èédú lásán ló mú yín o ṣebí kì í ṣe pé ó lọ èédú ó bu èédú nù àdó ó bù fún yín pé kẹtọ láàrin ẹ kò kò kò ń bú ayín mulẹ̀ kankan èédú lásán ló fún yín ọ̀dà sẹ́rí tí ẹ bá sọ àṣírí tó wà mẹ́ tẹ́ ẹ bá kú ẹ̀yin méjèèjì ẹ wá pa mí ẹ ṣe mọ̀ pé ti kú ẹ di àṣàrà ìlú méjì nu àṣàrà ìlú ẹ̀yọ̀ kan nígbẹ̀mí ẹ̀yin di àṣàrà ìlú méjì tí ó gbẹ̀mí. ẹ̀yin náà ẹ sọ tẹnu yín ẹ sọ̀rọ̀. èédú lásán. èédú ni àbí kánú yín lálùbùlẹ̀ kẹ́ kú lóòótọ́. ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. kó di ikú tòótọ́ tòótọ́. ọ̀dà ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. ẹ jáde ẹ jáde jáde síta. ẹ wele wele le. àwọn síbi kí lélẹ̀. yéé tìtù sílù mímọ jáde o ẹ ẹ yẹ mọ kúrò. kó má jẹ́ pé mọ́gùn tẹ̀ lẹ́ sí fún ìrìn tó ń fi àwọn kó má jẹ́ pé ẹ̀lú ní jìbìtì tó tọ́lọ̀ tó ń. ṣé ẹ ti gbogbo nǹkan tí mo sọ. mojú bá yẹjú. kó o máa yẹ bàbá. ẹ ti dé ṣé ìyàwó ẹ náà ni ọ̀ya màá wọlé bọ̀ màá wọlé bọ̀ ẹ wọ́n tó. Ah. ṣé ibi ṣíṣe ni ẹ wọlé. Ah, mẹ́jọ ìgbà wà po. Ah. oyún ni pé kò sí mọ́kò lára tiẹ̀. ìwọ ló ń fìyà jẹra ẹ o mi ò kí ń ṣerú obìnrin tó rò pé mo jẹ́ o tọ́kì mo jẹ́ obìnrin burúkú ni wèrè tó fún lówó kó fi má dùn sí mi lára ó máa ti dán lára mi láì mọyì ìgbà. bàbá tẹ̀lé iṣẹ́ ṣe láṣẹ ẹ fẹ́ bàbá mi lò pọ̀ ọmọ lọ́wọ́ ni ọmọ lẹ́tọ̀ bó sí mi ara ọ̀tí ẹ̀ fọ́ òfurá bọ́gá kún mi jíjíjí mo lè bu ọlọ́gùn tó sì máa yáwó nílò ẹ olùtanilógun ẹ tí ó bímọ rẹ mọ àbọ̀ máa jẹ màá rí gbogbo agbára tó wà lára ẹ kó bàjẹ́ oògùn tiẹ̀ ní nǹkan kan gan sóògùn tó ní. ìyá wa àgbà olówó abẹ ti dìde yìí ẹ̀yìn ṣe bí nìkan fẹ́ ràn lọ́wọ́ ni ọkọ rẹ̀ lọ́wọ́ bá mi lórí kárùwá náà èyí máa ní pé gbogbo iye owó nìkan ti kọ́kọ́ bọ́ dà o. òfò ló ṣe wà tẹ́ tó mọ̀ ṣe àti tó. mo máa ń wọ lórí pé gbọ́n ìṣògùn mágùn ìṣògùn mágùn fún mi èmi ò sì ní mágùn lọ́wọ́ ẹ máa wọ pé ọ̀nà oníwọ̀n gbégbá ẹ mọ̀ gbọ́dọ̀ ṣe nǹkan tí yóò fún mọ̀ pé mágùn bẹ́ẹ̀ lára ẹ̀ ẹ gbogbo ìgbìmọ̀ máa ń pè bá bọ́ọ̀rọ̀ bá lọ́ba yóò kí ni àti àbújá kọ́kọ́ máa ṣe wọléwọ̀de náà. èmi ò kí ń ṣe lórí burúkú obìnrin tó pè mí fún mi ṣùgbọ́n ṣé o ti gbówó lọ́wọ́ rẹ̀. àrà mo ti gbó ah, èmi ṣiṣẹ́ àwọn owó yìí kọ́kọ́ máa gbà. wà á ṣègbà sí i wà á wá sọ fọkọ mi pé lọ́jọ́ márùn-ún márùn-ún kó máa mú mi wá tó bá dẹ̀ tó ṣe ń gbọ̀n kó máa mú five thousand owó ìtùtù sí wa dìgbà tí màá fi sọ fún ẹ pé mi ò wá mọ́ dúdú pẹ̀lú bá ti bẹ̀rẹ̀ bá mi sọ̀rọ̀ tútù yìí ah kódà gan mo fẹsẹ̀ sí fara mi. ṣùgbọ́n two two thousand ló wá máa gbà èmi máa ní three thousand. two thousand bẹ́ẹ̀. ọ̀dà èyí mẹ́ta èyí mẹ́ta. wọ́n ní kọ́kọ́ gbọ́dọ̀ kú. èyí kí ló wá fẹ́ ká ṣe báyìí. èyí èyí ọjà lè ní sí ní àkọ́kọ́ ló wọlé ní ti yẹ ọmọ mi ti lè má kun lára rẹ olùgbàlà tó bá ti á dàgbà ẹ sábà mi bá mi fọwọ́sowọ́pọ̀ jẹ ti gbọ́ ẹ tí wọ́n fẹ́ kẹ́ sí inú jẹ́ ṣiṣẹ́ bẹ̀rẹ̀. babalá babalá. wo èṣù ló ń bá àwọn náà ọwọ́ ẹ̀ èmi á máa béèrè owó lọ́wọ́ ẹ̀ wọ́n ní kò sówó olówó fún oníṣègùn láti fi mágùn sí mi lára ṣé o fẹ́ gbọ́ sórí kọ̀ǹténà tí mo ṣe tó ní àlè ló fún lówó ó ń ṣèranù ni o kò kì í ṣàlè owó òwò ni mo fi ṣe ọbí rẹ. Eh, ara tí ń sọ fún yín nu wèrè ológun kankan jamale ológun kankan orí yín ni ò pé orí ti yín ni ò pé. bẹ́ẹ̀ni ẹ eh? sàn ìwọ gan lórí ẹ ò pé kí sí wọn ló kó wa bá ní ah. wọn kò ní jẹ́ ká mọ̀ wípé ológun ń tẹ́ fògùn èké dára yín wò káàkiri. irọ́ kò tí lé ẹ kò lé gbogbo ìyà tó yá fi do lórí burúkú jẹ̀mẹ́lẹ̀ eléyìí náà lọ́tọ́ sí olóyè yá fi jẹ báyìí. ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ o ṣé e, e, èmi mo gbowó láwọn yìí ni àbí bò tèmi ṣe jẹ́ bóòlù bóòlù bóòlù ṣe jẹ́ tèmi. lọ́nà tó wúwo ni lọ́nà tó wúwo ni ebi wọ pẹ̀lú rẹ̀ lẹ́jọ́ ń fóògùn èké lẹ́fi ń lura yín lẹ́fi ń tan gbogbo òlu jẹ ní gbogbo òlu èrò kólóògùn ni kọ̀ wá lé o mo ti ń bẹ́lẹ̀ nísìnyí pé a wà á mu ẹ̀ẹ́dẹ̀ lọ́bàárà a mú odidi ọba gbogbo ìyà tó yẹ kí tọ́wọ́ bá ti tẹ jàmọ́lẹ̀ wọn jọ ìyá ni ṣùgbọ́n tọwọ́ bẹ́ẹ̀ tẹ́ àti tiẹ̀ àti ti jàn mọ́lẹ̀ òun ni ọkàn pọ̀. kò sí ẹ̀rọ ayé ló kọ́ lọ. èmi jọ lọ ọgbọ́n lọ olórí. ọgbọ́n lọ lọ́wọ́ ilé ọlọ́wọ́ mọ́tà sí ilé. balógun ọ̀fà rùn lára mi mo fẹ́ kọ́ ifá. kò sí ní tó lẹ́nu tí ò lè kò sí ní tó lé ń bẹ̀ ẹ sórí bọ́ọ̀ bá ti lè pa àwọn ìlànà tí fábá làálẹ̀ fún ọ bọ́ọ̀ bá ti lè pa mọ́ ìyókù kéré o tọrẹ́sìn àbáláyé ó lófin o àkọ́kọ́ ń bẹ̀ ó kún fọ́pọ̀lọpọ̀ sùúrù ẹ̀ẹ́kejì ifọ̀ ọ̀fẹ́ kéèyàn mọ̀ ṣe gàràngàràn ó sì lámojú kú ò pabambari rẹ̀ ò ní lójú kòkòrò sórí bọ́ọ̀ bá ti lè pa àwọn èèyàn mọ́ àbùsẹ̀bùsẹ̀. <laughs> bàbá yóò láàfin kú àfàìrà yín sàárè. ẹ ah, eh, ṣe kò jù bá ń lọ àbí. Ah, eh, kò jù bá ń lọ. Ah, ti da. àjẹ́ pé mo ti di babaláwo nu. ẹ <laughs> eh? ti di babaláwo kódà ẹ ti di ọmọláwo ọmọ ẹ̀kọ́ fa ni ọ ọmọ ẹ̀kọ́ fa. ọmọ ẹ̀kọ́ fa. ẹ ọmọ ẹ̀kọ́ fa. ẹ tọkàn máa lọ lórí eku lórí ẹja wa ná ni ọ. ọmọ ẹ̀kọ́ fa pẹ̀lú ọjọ́ orí mi. èmi ọmọ bọ́jọ́ orí débi fa. ìyá màá jẹ bàbá ẹ̀kọ́ fa ni o. Ah, <laughs> ẹ̀kọ́ bá bíi tí bó wà ní. Hmm, kò sí wàhálà ẹ̀rọ bá ti pa òfin fa mọ́ ìfa náà sì dùn tí ọ ìfa ó gbé ọ òde tójú ilẹ̀ mọ́lẹ̀ àwọn orúmọlẹ̀ méjèèjì ó fún ọ ṣe ṣètò òsì ní bọ̀ ọba ti kó rẹ̀ ń jànú ẹ̀dá kan ìgbà mélòó láàfin kú àfàì ráyè sáré. <laughs> ọba àfẹ́ mọ jẹ́ yẹ kọ̀fà bọ́ bá ti pa gbogbo òfin fa mọ́ kí láwa burú tó bá ń ìgbà mélòó. ewé ni tájà táyì náà ẹsẹ wọn tó lámójú péré eh. ah, ó dà ó ti yé mi eh. obè lórí lọdẹ inú lẹbi àpò àyà. Ah. Ah, ẹdun rẹ gbogbo òfin ifá kò ju báyìí náà lọ àbí. kò ju báyìí lọ. kí ifá forí jẹ̀mí mi yóò tọdún mélòó tí ń lò. tèmi náà máa gba ewúrẹ́ tí ń máa gbà kúntàn àti pé tí ń ṣe fírídọ́ọ̀mù <laughs> tí ń kó lọ́dọ̀ fa. ọ̀jọ̀mọ́lẹ̀ ọmọ o ìwọ kọ́ ọmọ gbé wúrẹ́ o babaláwo kí gbé wúrẹ́ kí gbàgùtàn o ifá ní mọ béèrè ti ọba gbà o eh, ifá ní gbà nǹkan o tó sì rí tọdún tó sọ òun ò fúyẹ́ Ah, ìfangbọ́ bọ́ ọ báyìí lè fọkàn sí fata tó tẹ̀lé gbogbo òfin ah, ó lè dàárọ̀ lákì fọ́ yọ̀ǹda rẹ̀ tọ́mọ lọ rèé tọ́mọ lọ rèé dáfà jẹ àmọ́ bọ́ ọ bá ti pa òfin mọ́ ish ibi ó hewu sí lọ wà yìí ah. ọkàn mọ́ lọ lórí epo orí ẹja ni. Ah, ṣé pé tí n bá tètè mọ ifá ò ní ṣe fídíọ̀mù fún mi. ẹ yóò ṣe fídíọ̀mù go fún ọ wọ́n ní èsè èèyàn bẹ́ẹ̀ <laughs> wọ́n ní èsè èèyàn bẹ́ẹ̀ ọba sá ti lè pa òfin mọ́ bẹ́ẹ̀ kọ́ bá. òjò ìyá mi. ṣó o ti béèrè ọ̀rọ̀ rẹ̀ rẹ̀ lọ́wọ́ fa. ẹ bẹ́ẹ̀ ni mo bí fa léèrè. ẹ kí ni ifá wá wí owó dùwó lọ́yọ̀ọ́ sí. ọ̀bàrà méjì lọ jáde bá mi. ọ̀bàrà méjì hmm. ǹdẹ̀sán òde kèrè ń gbé lọ́rùn adáfà gbogbo ni wọ́n rán tí í ṣe gbẹ̀nàgbẹ̀nà bára péjú ọgbẹ́fà lára ilé alára du ọgbẹ́fà jèrò ilé àjèrò du ọgbẹ́fà wàràngún àga ilé ọwàràngún àga du ọgbẹ́fún ládéládé lóyè lóyè lọ́ba lọ́ba ilé gbogbo wọn ló tú wọ́n níbo ló tún ń gbé lọ ó lòun ń gbé lọ sílé Ọ̀rúnmìlà. bàbá lànà kótó orin àwo ló kó sí bàbá lẹ́nu. ó ń pè ikú ni wọ́n ń gbé bọ̀ yóò àwa ò rà. àgbègbè ni wọ́n rà gbẹ́rù rẹ̀ àwa ò rà. ọmọ ní àrùn rẹ̀ ń gbé bọ̀ yóò àwa ò mà rà. àgbègbè ni wọ́n rà gbẹ́rù rẹ̀ àwa ò rà. àpòlò ń gbé bọ̀ yóò àwa ò rà àgbígbó ni wọ́n rán gbẹ́rù rẹ̀ àwa ò rà. àdánù ló ń gbé bọ̀ yìí o àwa ò rà àtìgbò ni wọ́n ra bẹ́rù rẹ̀ àwa ò rà. ọ̀fọ̀ ni wọ́n ń gbé bọ̀ yìí o àwa ò rà. àtìgbò ni wọ́n ra bẹ́rù rẹ̀ àwa ò rà. òjò. ẹ ìyá mi. ṣé agbára rẹ ó sì ká ọ̀rẹ́ rẹ yìí báyìí bá mi àgbẹ̀mìrìgbọ́n àtórí ẹni tí ò sùn ọ̀sẹ̀ ìfàlà àtórí ẹni tí ò sùn ọ̀sẹ̀ mọ̀mọ́ pé rírì ò sùn àmọ́ ń ó tòṣe ń ó tòṣe ń gbìyànjú. òjò ọ̀rẹ́ rẹ tí mò ń wò yìí yọ fẹ́ràn obìn o yọ ọkọ ọ fẹ́ràn obìn èmi mo sì fún obìn tó lé yìí mo níyàwó mẹ́rin mo bóbìnrin jàǹtìrẹ́ rẹ àwọn tọ́tán wá jó ń bára mi obìn lọ́pọ̀ jù náà wọn bí mo ti ń wò yìí yóò ṣubú látara obìnrin látàrí àìlè mójú kúrò. ó yan ìjọmọ́lẹ̀ o ò ní lè kọ́fà lọ́dọ̀ bàbá mi torí pé bàbá mi tó ń wo asọ̀rọ̀ sẹ́ni wọn tí èso ọ̀rọ̀ dànù. yóò kọ́fà lọ́dọ̀ wa ọ̀gbọ́n àmọ́ kò ní lè gbé lọ́dọ̀ wa gẹ́gẹ́ bí àwọn ọmọ ìkọ́fà yòókù. ẹni rere là ń wá o èèyàn rere là ń pèrè Elédùmarè bá wa ṣe ń mọ̀gọ́. ẹni rere là ń wá o. ṣe lójú tó mọ̀ràn wò báyìí náà ó sì jẹ́ pójú tó kí wọ́n mọ̀ fi rí náà ìlú òfin tẹ́lẹ̀ sọ̀rọ̀ páyé bàbá mi lójú jókòó ni ibi ayafa bá ti dìde ìyẹn kọ́ gbọ́dọ̀ jókòó mẹ́ẹ̀ wọ́n bá jókòó mẹ́ẹ̀ ìdí rẹ̀ ọmọ jẹrà láti dì yọ jẹrà lérun orí ni ìfẹ́ káyé rẹ̀ ọta lójú mi ni èwo làwọn súbìlà ilé fa òpònú ayírada wọ́n ń ikú ni wọ́n gbé bọ̀ yìí o àwa ò o ẹrù àwa ò ra náà bá wa gbé sọ́mọ̀ pé wọ́n ni kú odùtọ́ jáde sí ẹ̀wọ̀n dà ọ̀bàrà ó bá jáde sí ẹ̀ láàárọ̀ ó ń yọ̀ lọ́kùnrin. ìdáhìn lọ́mọ gbé tó ti yọ sórí bàbá yìí ọ̀rẹ́ bàbá mi yàn bàbá àgbómìnà là máa gbé wọn àwọn bí wọn ṣe wá wà àwọn ọgbàgbàkúgbà ó sọ̀rọ̀ mi yí ọ bá díẹ̀ bá dá àwọn lóògùn lòun ìdájọ́ sí tí wọn fi máa fọ́ lẹ́yìn o kó o lè fọwọ́ ara rẹ bí ọwọ́ gbé o sọ̀rọ̀ mi yí o. Hmm, ṣé àwọn ọmọ wọn lè ní àbáwọn àbúrò. Ah, ah. àwọn ọmọ ọmọ wọn ni ọlẹ́nu sọ̀nsọ̀ bíi sọ̀nsọ̀ yìí sọ́jú bá fẹ́ ìpínlẹ̀ ọwọ́ sọ ọlẹ́nu gbogbo kọ́ọ̀sì ẹnu ẹni ọ̀dà rẹ̀ ṣé mo sọ fún ọ pé ìyún lọ wá wá yìí ọ̀dà o kò sọmọ ọmọ. dá lóhùn ìbéèrè ìfàjà ìyá ìyàwó mi ni ó jẹ ọmọ yìí. Ah, àwọn kéékèèké yìí. ìyálà yẹnu bá fẹ́ àbí yẹ mọ́mọ́ ọmọ gan-an. yé. kí ló ṣe é èmi ṣe é èmi ṣe rẹ rẹ. ojo ṣé ọmọ tó sì mú wá ṣé kò sí ni mo kọsẹ̀ báyìí ṣé ọ̀rẹ́ rẹ yóò sì ní yọ kọsẹ̀ báyìí. iṣẹ́ mi ẹ̀ràn iṣẹ́ mi ẹ̀ràn ṣé mo mo mo igi mo yálà ni àbọ̀ mi lẹ́pẹ̀ yálà ń sẹ́. àbí ẹ̀ lagi. ẹ kò le tó ilé yìí ṣebí kí ó bá wọn mú gbá kó wọn bá wa máa wọnú ilé kó bá wa máa ṣe àwọn nǹkan kan àti pé ṣe bọ́kùnrin ni. ẹ gbẹgbẹ dẹnu ẹ gbẹgbẹ gbogbo ẹnu burúkú dànù ah. èmi ni máa ń ṣe náà yẹyẹ máa fọwọ́ lálẹ̀ ibi tílẹ̀ tílẹ̀ tílẹ̀ ti kàn yín ṣé ẹ lọ́mọ ọ̀dọ́nu lé ni ṣé ìsọmọ ọ̀dọ̀ ni ẹ dá mi lóhùn ẹ làdí ẹ pọ̀ mi ni sọmọ ọ̀dọ̀ mo pe ni ẹ wo iṣẹ́ yìí wá ṣe ní ìní kí sùn kí wẹ̀ láàárọ̀ kẹ́hìn mò ń jẹ kó kọ́ gba lè fa lọ yóò á ṣe nu o bàbá ti yà lẹ́yìn o ẹ̀fọ́ ọmọlọ́mọ lẹ̀. yìí mo gbà fún o ẹ sọmọ ọdọ ojo bẹ́ẹ̀ bá lọ sí ẹmu wáìnì bẹ́ẹ̀ hàn mú ẹmu sápò ẹ máa mú lọ rọmọ ọdọ. ẹ wo ìyá wa ẹ ti rìn ẹ pẹ̀ fún àwọn ọ̀dà àyà ọ̀dà o ìbò gbé wa o. kí ni kí ni kí ni kí ló mú ọ òye mi o tí wọ́n sunkún tán láwọn rẹ́rìn. ẹ jọ nítorí ọlọ́run ọlọ́run ò ní jẹ́ káwa rọ́rọ́ ẹkún ẹni tó bá fẹ́ sunkún ni kó sunkún. bẹ́ẹ̀ni tinubu dẹ̀ ń bí yín ẹ lọ hawk transformer mi. ó máa bàjẹ́ o yóò tó ó bàjẹ́ o sí o. ọ̀rẹ́ ní ìwọ̀n. ǹdẹ́ nǹkan fẹ́ tán hmm. hmm. yóò tó yín ti àwọn tẹ́ ẹ kó tira ìlágbára ní àwọn ìsọkùnrin ká má parọ́ wọ́n fẹ́ mú gbá wọ́n fẹ́ máa wò iṣẹ́ kí lè fẹ́ ràn ọmọkùnrin ìgbọ̀n tẹ́tí ní àkọ́ṣe. máa bí bí kí n máa dán ọ lóhùn iṣẹ́wò ni wọ́n rán wọn ń ta mo níṣẹ́wò ló ń rán wọn kiri ìta tí òjò gbélé tí òjò gbọ́nà tó yọ fòkìfòkì kiri bí ẹ̀kẹta tán gbalamba fi bọ̀. ẹ kí ló ṣe yín èmi á bu ìmàrú sí yín jàtijàti kí ni problem yín ẹ dé o ẹ dé o. ṣé ìwà jẹ tuntun èbí wà ló fi sẹ́lẹ̀ ọmọ lọ́wọ́ Mm, wọ́n ló fi sì ṣe ìwọ náà ti ń kẹsàn. <laughs> ẹ ẹnu ẹ lẹwa yẹn. Mm. ẹ tó ti bẹ wà lára yín. ẹyin méjèèjì tó ti bẹ nínú ilé mújà lọ́sàn yìí o. Mm, aṣáàkú mo rí i. abẹ́ rí nǹkan. èyí ga eh. ọlọ́run kí ló adé sí gbogbo ẹ̀mí báyìí. extra large ìyàwó bàbá àgbọ̀nà ah. ah, bó ṣe wà ń kà máa rọ sí i. sáré bàbá ìta. kí ló adé kí ló ṣẹlẹ̀ extra large bí. olùtọ́ yọ lójú ọkọ̀ báyìí odò ẹlẹ́yẹlé ni. ẹlẹ́yẹlé. Hmm. odò onífàmì fa ọ ti pẹ́ǹtì rán <laughs> ó sì ọ lè mọ̀ ẹ bí mo bá ti wá kí mo fẹ́ kọ́ ọ máa ṣe lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. kí n mọ ọ sọtẹ́lẹ̀. <laughs> kárí wọ́n á gbọ́ bí babaláwo mi ṣe ń ṣẹnu ré kí oṣù mi káká ní ṣàwo orí ẹni ọ̀nà mi gbàlàjà níṣàwó lẹ́lẹ̀. ọ̀nà mi gbàlàjà níṣàwó lẹ́lẹ̀. oṣó ń bejì àyà níṣe mí wélé wélé. oṣó ní bejì àyà níṣe mí wélé wélé. ìbàdí mi ò sólẹ̀kẹ̀. ìbàdí mi ò nílẹ̀kẹ̀. ló ṣe ń ṣe mí báyìí. ló ṣe ń ṣe mí báyìí. irun tí mo dì irun tí mo dì. ló fi ń gbolẹ̀ irun tí mo dì. ló fi ń gbolẹ̀. irun tí mo dì ló fi ń gbolẹ̀ irun tí mo dì ló fi ń gbolẹ̀ irun tí mo dì ló fi ń gbolẹ̀. àwọn jẹ̀wẹ́lẹ̀ ìwúrà náà rèé ẹ̀dá kan ọdún fẹ́ ìwọlẹ̀ tó kí o kọjọ́ ń lójú fún ọ kọjọ́ ń lójú kọjá lẹ́nu nígbà mo ti ń wí jò ní à ń wí òjá wí ọ̀hún sáré ṣáájú ọ̀nà ẹnu wájú báyìí bí ọ̀run bọ̀dá arúgbá àṣẹnu sọ̀nsọ̀ bí ẹnu ajú wele ṣébi tó padà búdú fada járe láwọn ojú ṣẹ̀ṣẹ̀ gbolẹ̀ fáfúnkẹ́ kí wọ́n ṣe mẹ́wọ́. bọ̀dá mi ṣé ẹgbẹ̀rí mi jẹ́ ni mébí jẹ́jẹ́ mi ni mò ń kọjá lọ bó ti pè mí nù ó lóun fẹ́ dífá fún mi bó ti bẹ̀rẹ̀ sí ń sọ kátikáti nù. ẹ gbópò nù òpònú afọ́fúngbé mu ṣé wọn ọgbẹ̀rí rẹ jẹ ni rẹ jẹ ebi mo ń gbénu rẹ ẹ bá ọba gọ ọgbẹ̀rí a máa jí fáfọ́ máa wo. dídílẹ̀ ìjọ nǹkan lẹ́kùn lẹ́yìn o ewu irun nu bí kókó rí bẹ́ẹ̀ rí o gbẹ̀yìn ọbọ̀ tiẹ̀ mú un sí. ojú fa àwọn fa ojú fa kún tójú tì mí nu. èmi àwọn. ṣé bí wọ́n ṣe máa sanwó tiẹ̀ nu wọ́n ní ẹ má fẹ́ kérí lé ẹ má fọ̀dà lẹ sọ̀rọ̀ ṣé bí wọ́n ṣe máa ṣe rádà dáńdì àwòrè ọ̀ ń tọ́fẹ́ rúmọlẹ̀ ọ̀ ń tọ́fẹ́ àwọn rúmọlẹ̀ bí ẹ bá gbọ́ ọmú wọ́n náà lójú oorun lò ṣe bẹ́ẹ̀ mọ́ òpònú àìkú bilabila ń fìdí mi gbolẹ̀ ń fìdí mi gbolẹ̀ nídìí awo bolo ti rẹ́sẹ̀ yún èjì ògbè tá a kọ́ látijọ́ ìpè ọmọ jẹ lẹ́nu pé ayọ́yọ́ ń go ayọ̀yọ̀ ń go ayọ̀yọ̀ gómọ̀gómọ̀ rí yun wí látijọ́ ẹ̀ á lọ ṣe ń mi gbolẹ̀ ń mi ń mi ń farun mi ẹ̀rín rí ọ̀pá mi wo ojú rí ọ̀tá mi. ayọ̀yọ̀ ń go ayọ̀yọ̀ tí mo ti mọ̀ látìgbà wa ayọ̀yọ̀ ń go ayọ̀yọ̀ ń go ayọ̀yọ̀ ń go. òponu. wọn kò tí mo ti kọ́ kọ́kọ́ yẹ mi mọ̀nàmọ́ bẹ́ẹ̀ kí ni ọ̀pá fọlẹ̀. kí ni ẹ̀rí tí kùbìlà bí abẹ́lí tiẹ̀ lọ ọ̀yà gbé wọlé kọ́ lọ gbé kí ni bẹ́ẹ̀ torí lọ́wọ́ ẹ̀ ẹ mọ́ra góòlù fẹ́lẹ́dẹ̀ yóò gbé sunú ẹ̀rẹ́ ni. ọkùnrin wàwà wọ́wọ́ ẹyẹ ẹ dákun ẹ má máa tọ́ tó bá tọ́ yín ìjọ̀gbọ́n bẹ̀rẹ̀ mà ọpọlọ kìkì dọ́pọlọ kẹtó gbà ó ti gbọ́ òun ó ti gbọ̀nà ara yọ àwọn tó ti mọ̀ ló lè ròyìn ohun tó fojú wọn rí o àjọmọ̀lẹ̀ o. Dẹ́wọ́lẹ̀ dẹ́wọ́lẹ̀ Ah! ó dáa báwo ó dáa. awuti asagapọ ye ye ye ye mo dara ye ayi mo ti bàjẹ́ jọmọlẹ ti lẹ ọpọlọ máa kọ jọmọlẹ ti lẹ ọpọlọ máa kọ jọmọlẹ ti dọ̀tí dẹrù jẹjẹ ọ jọmọlẹ ti dọ̀tí dẹrù jẹjẹ ọ. ẹ̀yin lẹ ò mọ̀ ń tẹ kò ní o ẹ̀yin lẹ ò mọ̀ ń tẹ kò ní ẹ̀yin lẹ ò mọ̀ ń tẹ kò ní ẹ̀yin lẹ ò mọ̀ ń tẹ kò ní. ẹni bá mọ náà kì mú o ẹ̀yin lẹ ò mọ̀ ń tẹ kò ní. ẹ̀kọ́ kí n ti ń bọ́jú omi jẹ́ ni ẹ̀yin lẹ ò mọ̀ ń tẹ kò ní. tẹ bá ń sùn kẹ́ lájú dúpẹ́ pàkọ́dé àníjọ́ mọ̀lẹ̀ tí dé ọ̀gá alága dúró jọ́ mọ̀lẹ̀ tí dé ọ̀gá alága dúró. Wèrè ìwọ wèrè ìwọ wèrè ìwọ ìwọ lásìkò wọ. Ẹlẹ́mu ẹlẹ́mu ẹlẹ́mu ẹlẹ́mu ìbú ọ̀gbọ́dọ̀ náà. sọ ti ayé ẹ kí ló ṣe ìwọ ṣe ìwọ ìwọ ìwọ ọyọ ẹja. tí ò sí ọ̀sìn bá a fẹ́ mọ lójú àrínà bá a fẹ́ mọ lẹ́sẹ̀ àárín wàsàwàsà wájú ọpọ́n ọgbà ẹ̀yìn ọpọ́n ọgbà ọdún ọlọ́kan ló sì ìtọ́ ìjì nínú ìwé. bá hmm. a wí fún ni ká gbọ́ ayé àmọ́ yẹn ni bá a sọ̀rọ̀ fún ni ká gbà níyì ọmọ èèyàn àwí ìfẹ́ àfọ̀gbà ní múni tìka àbámọ̀ bẹ́nu. má bínú pé ó sọwọ́ ọ̀dájì tí mo ránṣẹ́ sí ọ sórí tó bá gba alẹ́ ẹnì kì í fàárọ̀ sí owó tí mo kó fún ọ yìí ọ lọ ọjà ọ lọ rí ra odidi àgbò ọ ra àkùkọ díẹ̀ kan ó rẹ ẹ̀kọ ó sì rè pò pupa ọ wàá wa omi tútù ó fi ṣe ìpèsè bọ́ ọ bá ti á parí ẹ̀ ọ wàá gbé lọ òdì èṣù kó o gbé lọ padò wàá gbọ́ o kókókó báyìí láàárọ̀ fàdétí o ìjámọ́lẹ̀ ọ gbọ́dọ̀ ṣe ni o ọkàn dandan kó o ṣe ni o ṣùgbọ́n èmi fúnra ara mi mi ìbá bọ́ ọ ṣe àmì mi àti bàbá ń jáde ibi tá a sì lọ ṣe pàtàkì kì í ṣe tí mo lè dún èsì gbọ́dọ̀ fi dọ́là dákun rè kó o ṣe o mo fi fábíà o mo fi fábíà o rè kó o ṣe o ẹlẹ́dẹ̀ẹ́ mi rí òní gbàgbọ́ ni o. torí pé ẹni tí ire bá kan ni kàn níṣòro kan ni mọ́ o ntọ́ bá kọ̀ ó sì ti kàn mí torí ara rẹ ni o ó sì ní í ṣe pẹ̀lú gbèsè ayé rẹ̀ ilé ìpadàdà kó o ṣe o ṣé o ti gbọ́. ó rí i pé fúnra mi mo mówó tí mo fún ọ torí pé tó bá ọkàn mi o dákun. ó ti yé mi. mi lè sọ mi ké ó ti dàgbà. jẹ́ sáré yọjú sí bàbá. ó ti kẹ́kọ̀ọ́ kan ní. adúrú owó jẹ́ẹ̀lì ẹsẹ̀ ìdúró ibi mi ni wọ́n láwọn fẹ́ ṣe nǹkan fún ah, ìwà arapò kí n ra àkókò adìẹ kí n ra obì kí n gbó tútù kí ni ọmọ agbọ̀nà etí odò tí ń ṣe olúwa ẹsẹ̀ àlọ́ yóò gẹ̀rẹ́ mi agbélu ẹ̀ lọ àbí mi náà máa káyà dá oríta tẹ pé wọn ò sójú mi wọn ò sójú mi dálẹ̀ ẹtì ẹ̀dùn ní ìfàyè jù báyìí náà lọ bàbá ilé ìṣe nísìnyí wọn lọ tiẹ̀ lé ní wọn àwọn obìnrin wọn sì ní oge ti pọ̀ jù wọ́n máa rí ségede bí gbogbo òjé ń jẹ́ ń jẹ́ làbàtà mọ́ òkèlè kó líbàyìí lẹ́nu wọn ra kọ fún mi ẹwọ báfílẹ̀ náà ṣe fàájì dé ayé ó sì mọ̀ pé mo ṣe mú <laughs> ifá ṣe mí eré <laughs> ah, ifá ti mọ̀ dá. <laughs> Ah, ó tọ́ ni ara yóò bá ṣe ti ilẹ̀ ní ègbé èsì sí ìyá má gbàtẹ́jú ká mú rẹ̀ mọ̀dé yẹ lọ ó ti jẹ́nu àbí àṣẹ bàbá wo yóò yìí bá dunni ní pọ̀lọ́lá ẹni ọ̀rọ̀ kan bẹ yìí ń gbé mi nú mo sì ní ìdènà lọ́wọ́ ẹ̀ mo sì fẹ́ kọ́ sí omi ẹ̀ á fẹ́ kún gbé kalẹ̀ tán bàtàbà kọ́ àmọ́ yí mi báyìí fẹ́ o. kí làwà fúnra wa sí ọ̀rẹ́ babaláwo ní ọjọ́ ìlà babaláwo ni. ayé da ayé da ọ̀sìn yìí mo fẹ́ ni mo fẹ́ mọ́gùn yọ dájú lọ́dọ̀ ẹ̀ mọ́gùn ọ̀ríjìnà pọ́nbélé ni mo fẹ́. <laughs> máa gùn wú àwáwá ni ọgbọ́n bẹ́ẹ̀ mi rí. ọbẹ̀rẹ̀ tiẹ̀ nù rí mọ rí inú làásù àbí ṣe bísínẹ́sì kọ́ ṣe mọ́gùn gidi yìí ó gbójú kò á owó owó ní èjẹ ni. <laughs> owó ní èjè owó ní èjẹ tẹ́ máa wí ni. èmi ò lè ṣe gùn fún ọ wọn ní rọrí bí wọ́n bá máa gbé ẹ̀yìnkùnlé tàka síyàwó ńyàwó ó ṣe á máa ronú pé ẹnìkan ń ṣẹ́jú sí tiẹ̀ oògùn ò ṣe má gùn fún ọ àwo wọn ní má gùn. àwo ọ disappoint mi rí o mọ́mọ́ mọ́mọ́ mọ́mọ́ bọ́ọ̀ ní ṣe àwọn ṣe jẹ́ gbọ́rọ̀ bàǹtàbàǹtà wájú ẹ̀ pé kọ́wọ́nà àbáyọ ṣé lọ́ọ́ mẹ́nu yẹpẹrẹ sọ́sọ̀ yẹn ó rí bẹ́ẹ̀. ọmọ àkàlà ṣé ọ̀rọ̀ mágùn lọ̀rọ̀ bàǹtàbàǹtà. ṣé ètè bàǹtàbàǹtà ni. Ah kògbóró èmi ò ní mágùn mágùn kọ́ má sọ̀kalẹ̀ ni. ọmí nìyẹn ọmí nìyẹn bàbá wo wọn ò ní ṣe mágùn omi yìí má sún mi ẹnu o kọ́ mú two plus two kọ́ mú pọ̀ kọ́ ẹ̀ ṣe gidi mágùn lọ́wọ́ ẹ̀ lè ṣe mágùn. níbi ló ti ṣe ni wọ́n mú two plus two kó fi lé omi tó fẹ́ fi lé ra kó di mágùn. bó ṣe gbanu mm. ṣé bó ṣe gbanu sọ́ọ̀rì yìí bó o bá já pẹ́tẹ́ tẹ̀mí nìkan gé ni o bí ẹ bá ní ìdìnnà lọ́wọ́ ẹ̀ ò ní ṣe yíyẹ jẹ́ pé mo wíkọ̀ ṣe lọ́fẹ̀ẹ́ ẹ̀ ní mọ́wọ́ ọ́ ni. ọ ní mọ́gùn ẹni yé ìmọ̀ṣẹ́ tó gan ọ ọ ṣe mọ́gùn kan. ẹ rẹ ní tí ọmọṣẹ́ tó wá rí nǹkan kí àbí <laughs> òkú bàbá mi o. gbogbo èmi rò pé yín kò yẹ béèrè nǹkan kan lóyún fún un. bí magun ni bí mo sọ fún ọ pé babaláwo èso kà ẹni bá ń wọn máa pọn nìyẹn. má bá wọn ṣe o má dẹ́rú ẹ̀ wò. mo mọ rí mọ́gùn nínú ìwé àkáǹtì yín. bàbá wa bánú àkáǹtì ṣé èmi mọ́kọ́ ni àtẹ́lẹwọ́ làbálà mi ní ọkọ gbogbo ohun èèyàn bá sì rí náà ìwé kọ́lé èèyàn dẹ́wò. bàbá inú kan kó mi wùrùwùrùwùrù wọn rò pé ìtọ̀ ni máa ń ṣe mí bẹ́ẹ̀ ṣùgbọ́n n fẹ́ n fẹ́ dìde ńgbà táwọn àlejò wà lọ́dọ̀ yìí. ẹ lọ́ọ́ àbí nsìn lọ ilé ìtọ̀ ni. ntọrọ àìsàn ṣé ẹ ti kọ́ wọn ní ẹ̀kọ́ tán. mo ti kọ́ débi. gbogbo ohun tí wọ́n bá kọ́ náà wí kọ́ ni babaláwo ó ṣe. ee sọ̀tí dẹ̀yìn dẹ̀yìn mú chief landlord chief landlord ah, kí ló dé tẹ̀ ń bínú. Ah, chief landlord èmi àwa fúnra wa chief landlord. bí èbá lè sórí omi ta ní ṣe omi ah, yéé sí pé èyí fún lówó ṣé mo ṣiṣẹ́ ọ̀fẹ́ ni. ṣé ilé ni wọn múnú bí tẹ fi sáré jáde. ṣé ní bínú àwọn ẹwọ ẹfọkànbalẹ̀ ẹẹka wojú mi ni ẹ wojú mi ni ṣẹlẹ̀ tí bàbá wo ò lè ṣe èmi ọmọ wo lè ṣe. ẹ sif tenant ọ lè ṣe. mo lè ṣe. ayé e da ọ lè ṣe. àní ẹfọkànbalẹ̀. sif tenant. chief landlord. sif tenant. chief landlord. bọ́ọ̀ bá ṣe bọ́ọ̀ bá rí ṣe é jọ lójú. chief landlord. ayé e ní da dábọ̀ ayé e da. ẹ mọ yàn ara yín ni ẹ mọ kọ́yìn náà ti ṣòro fún mi ẹ tẹ fún mi nílé tẹ́sí gba kọ́bọ̀ lọ́wọ́ mi ṣé ló lé ilé wa béèrè níwá pé ó di kọ̀. sif tenant gbàgbé oore yìí bó bá ṣe ọ yọ fẹ́ ṣe gan ní pẹ̀lú oore bó bá ṣe èjọ lójú ah. ọdẹ olójú wọ ọ ṣe. Ah, ẹ fọkàn balẹ̀ ẹ wò fẹ́ béèrè béèrè kan èwo nínú àwọn ìyá wa ti ń gboyin lẹ́nu tẹ́ fẹ́ lò fún gan. ìyẹ́ o. ẹ ti ń sọ ni pé èwo nínú àwọn ìyàwó yín. Ah, bó lọ ṣe é ṣe báyìí shift alert èsì yìí yàgbé náà ìyàwó mi èsì yìí ṣe ṣìnà èsì ìyàwó ilé mi ọmọ olórí burúkan ni ó ti gbò bítíbitì owó lọ́wọ́ mi ṣe ní gba owó bí n bá ti rówó ni mò ń kókò ó wá dàsìkò yẹ kí èmi náà farabalẹ̀ kí n sọkọ ìyàwó ó wá wò ó lórí burúkú yìí ṣe wedding fún gbogbo òyìnbó kó fún yìí lọ rí fi ṣe wedding pẹ̀lẹ́ lomi mo wí èjọ́ ó ní mo wí ọ̀rẹ́ mi kí ṣe fún mi yìí ń janu wétíwétí owó ò lè ṣe. ara wọn ti máa sọ fún mi àìnígbàgbọ́ nínú àwa ọmọ wa ó kéékèèké ni. a ah, ṣe rí i pé n tó ṣe n tó lágbára pọ̀ ní. ẹ wo bí nǹkan mi bá ń pẹ lẹ́yìn magun ó yẹ ká tó fi le ẹ wo n wa ṣe magun fún yín kódà gan tó fi tẹ̀sán fi ṣe é ní fún. sífẹ́ràn <laughs> sífẹ́ràn ayé dáa bọ́ bá rí ṣe jọ lójú ah. èní promise yẹ ṣe fún àmọ́ bọ́ bá rí ṣe ní mo rí pé confam lọ ṣe sọ̀rí bẹ́ẹ̀ bá wíìlì lẹ́kọ̀ọ́ ẹ ọ̀rọ̀ lè jẹ́ ẹsẹ̀ mẹ́fà àmọ́ èyí wíìlì nǹkan kan fún ọ. àjọ ah, jẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́fà bíbọ́ ẹlẹ́sẹ̀ mẹ́fà lẹ́gìdì mo fẹ́. mọ wọrí mọ wọrí wọ sáà gbìyànjú kọ́ ṣe wo ah, èyí fẹ́ kí jẹ́ wí owó ní ìdá ọdún o mọ bá ṣe lọ ayé tẹsí ìjẹ ìrùdí ẹ jẹ bó bá ní sùn ayé tí bá bẹ ẹ jẹ àbábá yọ jẹ chief landlord. tẹ́lẹ̀ntì ayé ẹ̀dá ó di landlord láìpẹ́ sáàkúnra sí ló gbóná yìí ẹ̀ lẹ́rọ̀ oníkọ́sẹ́ ọ̀kẹ́balẹ̀. fọmọdé kó máa dẹ́tẹ̀ o tó bá ti lè dá gbógbé o màmá ni ẹ wo bí tíjọ mọ̀lẹ́ òbí tó bá yọ ṣẹ́ẹ́rì gbẹ̀yọ̀ ẹ̀yìn èèyàn mi ọkọ mi rọra àbí ẹ tó pẹ́ sóge fún mi kẹ wáyé lọ́rùn bí. má bínú ìyàwó mi. ó rí mi lẹ́sọ̀ látàárọ̀. Ah, ìyàkọ mi èyí tó tún ìyàwó bàbá ẹ̀ ṣe ti tó yá máa lọ bí táwọn ilẹ̀ ṣù. kí má dẹ̀ tún ìyàwó dálé yìí. ẹ ó wà lára ẹ ìyàwó à ń jáde lọ báyìí o. a máa dé jẹ́ ká bóúnjẹ lẹ̀ o. sí wàhálà ẹ mú nǹkan bọ̀. mo ní kí n gbé súnmọ́ yín ni. gbé súnmọ́ mi <laughs> ó lóun gbé súnmọ́ mi eh. ah, ok mo ń gbé bọ̀ eh. gbé sí ìbáyìí. ọlọ́run ṣèwádìí ẹni ẹ já sí lọ́ọ̀lù ni sọ ti lómi ẹ lè sọ̀rọ̀ níbẹ̀ orí burúkú. Hmm. orí rẹ̀ sì burú lọ àtẹ́lẹ́rì ibú ni ọ́ jẹ́mọ́lẹ̀ hmm? dẹ́kun dúró náà gbogbo àwọn obì tí wọ́n ń bẹ ní eh, ọ̀dẹ fáì sọ̀rọ̀ pé bóyá náwó yẹn lórí kọ́ ni ifá ló yàn wọn ayafa ni wọn ifá ò sì ní yan olórí burúkú lóbìn fọrùn mi là kò ṣẹlẹ̀ rí. ọlọ́run jẹ́ kẹrin sáà pé bàbá òmùlẹ̀ láàrin ni. èmi ti rí bí ṣe ń pẹlẹ mọ́ tí mo ṣe wò orin rẹ̀ báyìí tí mo ṣe wò orin rẹ̀ báyìí ara fún mi náà ló jẹ́ máa pẹlẹ sẹ́bọ̀. ewu mo tẹ fẹ́ lọ tọ̀ ni mo sì nẹ́ni mo fẹ́ lọ tọ̀ ni ẹ. ọfẹ lọ rèé tọ̀ ibẹ̀ wá jẹ́ bí ìbálùwẹ̀ tó tọ̀ sí àbí. àwòsáwo àwòwèrèwò àwòwèrèwò èmi ọ̀bọ̀ sáwo èmi sórí mi burú ní èbọ̀ sáwo inú àbí nǹkan bẹ́ẹ̀ sì ni ìfàlà torí ẹni tí ò sún ọ sí a ní kí fọ́bọ̀ torí rẹ ṣe ni àmọ́ orí rẹ ti burú láti lẹ̀ dókè tẹmọlẹ ẹ wo ikú tí ó pa ikú tí ó pọ dẹ́nu bẹ́ẹ̀ ló wà pọ̀ ikú tí ó pàgbé ọ̀rọ̀ ibì lọ́wọ́ ikú tí ó pọ̀ ló kò mọ́ lórí burúkú èkejì ààrẹ akéṣì ìbérò. èbúrẹ́ èbúrẹ́ kọ oúnjẹ àgbà ni gbẹgbẹgbẹgbẹ mọ ní apèlè èbúrẹ́ gbẹgbẹgbẹgbẹ ṣe bulabula bíi bẹ́ẹ̀ lì ti ẹ̀rọ orí lágbo ẹ̀ lágbo ẹ̀ ìjà àkẹrin mi rò báyìí bí bàbá mi ò sì lé mi mọ̀ mú wa ẹ wá dákun bí wọn bá wọlé ńkọ́. Ah, ọlọ́run bàbá jó dáa fún yín ọlọ́run jẹ́ kí ẹ̀rìn sáà pé bàbá òun mọ́lẹ̀ láàrin mi ọlọ́run ló rán yín sí mi. ẹ dákun bó o ní oúnjẹ. ọmọ ṣètò ẹ̀ lọ náà ni. ẹ ò pé bàbá mi fẹ́ẹ̀ ti pàdé ọ̀sẹ̀ dé o ẹ ẹ ti bá wọn ṣètò rẹ wa. àti aláàmì tẹ̀sí pẹ̀ mí ọwọ́ nídìí owó hmm. kì í dúró dèmí nídìí kọ. nídìí kọ ṣé kí n dúró báyìí ni àbí ẹ wà bá mi ń di ọkọ. dúró dèmí nídìí kọ. <laughs> ẹ ṣe ọmọ kí ẹ lé ṣe ni òbí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. bó ti yẹ nù. ìyàwó. ṣé ẹ jáde ní àbí torí mo rí pé ẹ tún ṣe é ìyáàbọ̀ mo mọ̀ wọ́n ilẹ̀ tí mo lè kàn ní mo ti pè yálẹ̀ etí mi ò wọ̀. etí mi ti nà bí ọ̀rọ̀ owó bí owó bí owó ní sẹ́mi mo dẹ̀ ti rí pa ti jọ sọ̀rọ̀ owó tẹ́lẹ̀. yìí mo tiẹ̀ fẹ́ràn lọ sí owó owó yọ lára ẹ̀ ọlọ́dà ọlọ́dà ṣe é rí ni. mo ti rí mo ti rí olùyọ tó jẹ́ ẹ̀mí ní ẹ̀tí lè gbé mi lọ. Ah, torí ẹ̀mí èmi èsì alájẹsẹ̀. ọwọ́ ọwọ́ nídìí owó. mo nídìí ẹ̀. Hmm. torí òun lọ bìkan mo lè má dé lónìí. Ah, ah ẹ tún lè má wà lélẹ̀ ni ẹ tún ti bẹ̀rẹ̀ anyway owó tèmi ṣáà béèrè lọ́wọ́ yín kọ́kẹ́ fún mi. lè dúró dèmi nìdí pọ̀. ọjà náà màá gbowó yẹn kẹ́ tó lọ. dandan ni wọn gbà. Hmm, àgbà èyí fowó ròyìn kí mọ̀ kọ́ lójú yìí kọ́ mi lójú náà wò. Hmm. ìyá jíríkẹ́ ìyá jíríkẹ́ ó lè jẹ́ bàtà lónìí o tọ́wọ́ ìgbọ́n mò ń pè ọ́ ni. dáàdi wa èmi nìyí. ẹ̀rí ìjọba ọ̀nà yàrin náà ní sáà wo èmi tíráàmù wá nìyàn nìyàn ni. ẹ wo ẹ máa sọ pọtẹ fẹsọ mò ń gbọ́ mọ nígbà tí èèyàn bá sọ pé kẹ fóun ní nǹkan téèyàn fẹ́ téèyàn fẹ́ tó fẹ́ ẹ ní fún yàn ọ̀rọ̀ owó owó owó ṣe àwọn sáré máa pè yàn láti fẹ́ ṣe jàǹbá kan lè máa ń ṣe bẹ ṣe ń ṣe. ee tí jàǹbá yéé ṣe gbàyọwọ ní ìdí mi ọmọ ìgbẹ́ gbà pé ni ń gbọ́ bọ́sí àríkọjá sọ̀rọ̀. mi bọ́ sí àyín o mi bọ́ sí àyín ó rẹ̀ mí ẹ wò ara mi ìyá ẹ̀yin náà ẹ bọ́ sí bí ẹ bọ́ sí bí. ọdún tí mo kọ̀ wá sí ikọ́ àgbo èmi ń travel ó sàn dárò lákùn tó dé o. ẹ wò tẹ bá ń travel èmi gan mi ì tètè sọ fún yín ni mo fẹ́ lọ sí ọ̀dọ̀ ìyá mi tó bá di ìrọ̀lẹ́ ọ̀la lèmi náà máa tó dé nígbà òsè ńlé. èbí ọdẹ ọlọ́run èbí ọdẹ bá mi kọ́ gbọ́. wọ́n ní màmí ìwà gbowó ẹ̀fí mi sílẹ̀ wà láyé tí má kọ̀ jàre àrèmi nìkan mo wà ń bí lẹ́fí mi sílẹ̀ jọ. Ah! kọ́ni ọ̀ọ́ torí lẹ́gbẹ́lẹ́gbẹ́ àbí yóò jáde ni ọ̀dà lè sàpò ẹ yes ọ̀hún. ayé mi yóò ṣìràn yóò ṣìràn ayé yẹn dá. mani. nẹ́ẹ̀ni yìí mo pè ọ́ sí gan-an nù. <laughs> thank you. <laughs> ayé mi mo ń ṣàwò ah. ó ṣe dárò lápò tó dé nípa ti mọ́ọ̀nì yọ̀ sọ. So èdúró dèmí ní ìkọkùn ká òkú. ayé àrí I love you I love you too. èdúró nìdí Oh, thank you that's why I love you. ní mèrè ṣe yé máa yí òyígí yígí ìyá àbẹ́jì ìyá àbẹ́jì ẹ̀mí ọ̀gá. sweetie. ẹ̀ẹ́dẹ́gbọ̀n ìyá mi ìyàbẹ̀ mi ọ̀gá. Oh ní kiri alọmọkọ <laughs> ayé ẹsìn à mọ n tíráfù àárọ̀ la lè dé ọ̀nì ìdí owó mọ mọ sí ọ rèé dúró dè mí nìdí kọ. oh that's my baby. yíyọ fẹ́rẹ̀ sínú ẹ̀ sí pé a máa wúyọ pé kọ́ kí ìsìnkọ́ tó gbẹ́nu wá èdúró dè mí nìdí kọ mọ́ mọ́ o. Ọlọ́run ṣé kìí ṣe ọbẹ̀ òun lásán ní àṣẹ ilẹ̀ fáwọn. táwọn bá dà ó fi jẹyán hmm. ni wọ́n fi fún wọn kí ló ń jẹ. Hmm. ìyá àbẹ́jì ìyá àbẹ́jì. kí ni kí sì ẹ̀ ní gan. ta ta ló ṣèbò sí. oyún ìṣèsìn ẹ dákun ẹjọ torí Ọlọ́run ta nínú yín tó fi ọbẹ̀ tá a ṣe wa pé tó bá dé yé ìjẹun fi fọmọ ọ̀dọ̀ ló ń jẹ. ọmọ ọ̀dọ̀. ó oh, ṣéjọ mọlẹ wọ́n bí ìyá àbẹ́jì. ìyá mẹ́ta. ẹ̀mí ọ̀gá. ìṣòro ọ̀gá. ara bẹ́ẹ̀ ni ṣé àwa lòun ò ṣe sí kì í ṣẹ́jú ẹ̀. ẹjọ́ yín kúkú kọ́ ẹni tó wọ́n yín sì ló sọ wá dà aláwàdà yín. kẹ́ni kẹ́ni sí ọ̀rẹ́ ọ kọ́bí tí ń ṣe ọlọ́jọ́ irúkìrú ọbẹ̀ wọ. oúnjẹ tó yẹ kó tọ́ sọmọ tọ́lọ̀ rè gbé fájá àwọn wíńtà ìmú wọn gòkè ọrùn yóò bá nana sí fún nana ló jẹ àbí kò wà ní o. ẹ ò ṣeun ah, bàlá ò jìnnà o. Ah, vai de beira, vai wọ́n wá lọ ṣèfàájì wọ́n á gbọ́nà ilé fa. pariwo ṣe ẹ pariwo nínú ilé. nínú ilé ẹ. náà pariwo bẹ́ẹ̀ ti kọ́kọ́ ń pariwo. nínú ilé. àní kí ló ṣe é. àwọn tó ṣe wọn kan pa ìwo náà. a sì ń bẹ̀rẹ̀ lọ ẹ látara kò kí ló ṣe. ẹ̀mí àgbà ló fún pàìsìn. Ah, ah. ó dẹ̀ wù ọ̀rẹ́ ni mo ṣe mo ṣe lànà níjọba lọ bá kọ máa mi bá kọ máa mi. ọ̀dà kí ló jẹ. ìṣọ̀rẹ́ pàdánù. ìyá ìta àtiwọ́ àtàwọn ìyàwó rẹ̀ ẹjọ́ lọlé afúlájà. ẹ sì máa mọ òtí dé àná tọ́lání àti wẹ̀rẹ̀ ṣe tí wọn bá ti ń dé wọn wọ́n dúró kí wọ́n bá lé afúlájà. awo ẹ ṣàkíyèsí ohun tí ń sara kan yìí. mo ṣàkíyèsí ṣe wá sọ fún wọn. kódà mo sọ fún wọn ó jẹ́ ó jẹ́ o. fún wọn. ojú oyún wọn pé má gùn mí. ṣé kò sọ fún yín pé má gùn yẹn bàbá àbúrò náà kò sọ fún wọn pé má gùn yẹn. kí mo mọ̀ pé má ni gbàyẹ̀ wọ́n rẹ̀ ṣe mọ̀ràn ṣe ṣé ẹ ṣe pé ohun tó ní ṣe fún ọ tí mo ní wò tí ṣe ń bò mí. mo ṣe o mo ṣe mo ṣe bóyì ṣe rà yìí ẹ lè dọ̀tún látọ̀ ló ti jẹ lá gbogbo obìnrin yóò rẹ̀ kọlù bí bá ti ń lọ báyìí ni à ń tẹ̀lé lẹ́sẹ̀. èwo ni a èmi ni a. ẹ kì í ṣe pé wàhálà wà náà àmọ́ torí káwọn bá a lóko èèyàn lọ́rùn ni ẹ dákun ṣé irú obìnrin bẹ́ẹ̀ tọ́ba ìjẹ́wọ́ ṣé ẹ̀rọ wà fún. ẹnìyàn bá ti jẹ́wọ́ àtúnṣe ń bẹ ẹ̀ lẹ́kú àmọ́ bí èèyàn bá jẹ́wọ́ bí bá ti ń jáde láyé bá ń tẹ̀lé ni. ta ni ẹ jẹ́wọ́ ní. àwo ọmọ náà hàn mẹ́rin ìyàwó ẹ mẹ́rẹ̀ẹ̀rin. mo dáràn mo mọ̀ dáràn mo mọ̀ dáràn mo mọ̀ ṣèké. ọ ìdáràn. ìyá ẹ̀ ta ìyábọ̀ ojúlóge ẹ̀mí ọ̀gá. ayé mi ń bàjẹ́ ọ ò tí ì dáràn ẹ̀yìn kí ló ṣẹlẹ̀. náà ni mo dùn lọ́ba lóhun lọ tọ́ bó ṣe péré sábẹ́ sáré lọ́nu ara tèmi ò sì tí ìrànṣẹ́ mi gàlégàlé ni. ara ò tí lọ báyìí. Ah! ọlọ́run ìpínlẹ̀ àbẹ̀wò. owó gẹ́nẹ̀ kọ́ yìí. owó kútọ́nù ni ṣé orí bó ṣe wà yẹn dọ́là nìyẹn mo mọ̀ pé o gbárù ẹ̀rí èmi dẹ̀ lẹ́ni àkọ́kọ́ tó máa kọ́kọ́ fún ẹ kó o lè mọ̀ pé mo yàtọ̀ sí mi mo yàtọ̀ sáwọn rífra. owó ẹ yàtọ̀ láì tí ẹ fẹ́nu sọ ẹ yàtọ̀. alẹ́ o má pọ̀. ìyá ẹ yàtọ̀. Oh, jọmọlẹ kí ni kò rí lẹ́yìn mi jọ wá bá mi wò ó. kò sí kankan lẹ́yìn ẹ̀yìn mọ́ kedere ni. ṣé bá mi fọwọ́ ra bá mi fọwọ́ ra. Oh, oh, túmúlẹ̀ out wọ́n pè lálẹ́ ṣùgbọ́n. ayé mi o irú ayé wo mo wá jẹ́ iye ayé wo àtòwò àti gbogbo nǹkan ni wọ́n fi ń ba ayé mi jẹ́ ìyàtọ̀ ah, ah, lóòótọ́ kódà òǹgbẹ́yìn àmọ́ gbẹ̀mí ìwà ìrẹ̀lẹ̀ ṣọ́ ènìyàn ẹ fi ìwà o kò ṣe bò pamọ́ ibi tá a bá dé o àmì ìdánimọ̀ wa níwà ẹni ní ó tún gbèdé síbi yóò dákun tẹ̀ jẹ́jẹ́ o. ọ̀dọ̀ mi ló ń má jẹ má jẹ kó jí má jẹ kó jí bí tọjọ yẹn kó má rò bí àmì mọ nǹkan tó ṣẹlẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ mọ mọ tó wa ọdún ló sùn má wọrí má sílẹ̀kùn má tilẹ̀kùn pa má tilẹ̀kùn pa má tilẹ̀kùn pa má wọlé tó bá tilẹ̀ ṣe yàn kò sí ṣòro ibo ah. láti wá rìn àdéhùn ti fi ń kọ. o ah, ti fún mi lówó màá fún ẹ lówó ah. owó wà á rich má wọrí. ọ̀dà jọmọlẹ jọmọlẹ hmm? jọmọlẹ jọmọlẹ jọmọlẹ jọmọlẹ. wá gbàgbé gbàgbé jọmọlẹ. Hmm? kí n rí ọ lálẹ́ yìí o mo ṣe bíi tíjú onítọ̀ lọ́nbọ̀ tí mo rí ọ o kó yá jẹ́ kí n rí ọ ní òkú olùsí rẹ ti tíráfù kí n rí ọ ní. ẹ wo excuse ma gbogbo ẹ̀yin báyìí ṣe ní dùn gbogbo ògégérú wọn àṣẹ kàkàkàkà. wo mo wulẹ̀ sọ pé yẹn ń dún ọkàn kan bó tiẹ̀ jẹ́ ẹ̀kan jẹ́ n rí ọ bó bá jẹ́ pé owó ni n ó fún ọ wo mo mọ bí sẹ́ lọ pẹ̀lú àwọn tó kù o jẹ́ kí n rí ọ ní o tó o bá jẹ́ n rí ọ n ó kó bọ́ títí ó bàjẹ́ dànù dànù bó bá jẹ́ pé owó ni n ó fún ọ lálẹ́ jẹ́ rí ọ ní o excuse me hmm? eh, oh, ṣé ẹ lè fara mọ́ ẹ̀kan. ẹ̀kan gan kó bá ń ṣe kó kira bó ṣe máa ṣe ni. ẹ̀kan ẹ̀kan owó ńlá ni wọ́n gbọ́ gbèrè bó ṣe máa ṣe lọ́tàn tó sì kémi náà gbọ́ ní kí wọ́n gbára lókè. ẹ̀wọ́ dà ń wò ṣe fún yín. kí ló dé tó ń mú ojú ẹ báyìí. ẹ̀rù ń bà mí ẹ̀rù nígbà mi ẹ̀wọ́ ẹ̀bí tí mo wà ní bọ́ọ̀sì kọta ẹ̀ tí wọ́n bá bá mi lé ní sìkì ní ìpè mo wá rà. ibi mi lé o tẹ̀lé mi ilé sàn lé mi kò sí tí mo ṣe tí tí mo ṣe dákun balẹ̀ dàrẹ́. ẹ̀dọ́kùn bá mi lára yé pé. mo ń gbé ìgbẹ́nu sọ̀njà kò sẹ́ni kankan lé àṣẹ mi náà wàá gbọ́ dìbẹ́ mi. ọ̀dà ẹ̀jẹ̀ lọ lú imú ẹ̀ lọ́dọ̀ mi náà. ọ̀dọ̀ rẹ tí o sì sínú oògùn kankan náà láti lọ́mọ sí ní yàrá rẹ̀ wò torí tọ́ lọ́hùn tí wọ́n fi ń dùn mí ń bẹ lára dákun nà mí bó o bá ṣe rí ni kó o sì nà bí o ṣe nà ọmọ jò ni wọ́n yóò rí òní bàjẹ́. excuse ma mo ti gbọ́ gbọ́ tẹ́lẹ̀ àmọ́ ẹ̀ẹ̀mejì náà nílé fún yín jẹ́ o. gbẹ́mi sàn kó dàbò sí ẹ ṣe dáadáa ẹ ṣe dáadáa ah, ah, ẹ ṣe dáadáa ohun tí bí ènìyàn obìnrin ohun tí ohun tí bí ènìyàn obìnrin ah, ìwọ náà ń bá ní ọmọ ṣe kínní yìí ń bọ́ ló ti pàpà ṣe. ọ̀hún mọ̀ ṣe. kí lèdí tó fi ṣe. ọmọ bíi ẹ fẹ́ràn wàhálà ayin náà náà fa ìyá yìí mo kọ́lé ẹ̀ náà fa. dáàdi wa hmm? ṣé ìyá ìta ti sọ fún yín. bẹ́ẹ̀ tó nù. ètò ẹ̀dá àwọn olóòrùn ọ̀bọ̀ èmi ni mo ẹ̀ṣẹ̀ fẹ́ sọ fún mi hmm, dáàdi wa àwa báwa ṣe wà yìí àwa ti gba kádàrà wa lórí ọ̀rọ̀ yín pé ẹ ti pa wá tì àmọ́ nígbà tó jẹ́ pé ẹ ṣì ń fún wa lówó ẹ ń tọ́jú wa ẹ ń raṣọ fún ẹ náà gbọ̀n nǹkan fún wa àwa ti ń wò yín àmọ́ àwọn wẹ́rẹ́ ànábì tẹ́tẹ́ lọ fẹ́ yìí ara wọn ò lè gba nǹkan tára tiwa lè gbà ara wọn ò tí ì lè múlé dúró wọn ń dábìrà wọ́n ń dán mẹ́wàá wò nínú ilé yìí ń gbọ́ ìyáálé mi. ìwọ làbúrò ọmọ tẹ̀tù fún ajá san láàrin ajé ní múni pẹ̀kọ́ ẹ wò sóòótọ́ dé ṣé mọ́tàn yìí ní ti ń tíráì láti sọ fún yín ni pé àwọn ọmọ tẹ tẹ tẹ kó wálé tẹ̀ ń pè ìyàwó mm. wọ́n ń ṣe kísà <laughs> wọ́n ń ṣe kísà ṣé àfáwà ti gba kámú pé ẹ̀sùn mọ́ wa ó sì tẹ́ a lọ́rùn ara wa gbà àti gbà ń kádàrà àti fọ̀rọ̀ mọ́ ọlọ́run lọ́kàn àmọ́ ọmọ yìí wọn láwọn mọ́ra bíi tiwa ṣe fẹ́ gbọ́ ọmọ tẹ mú wálé tẹ ní kọ́fáǹbì kan ah, ní tẹfá fún àwọn ìyàwó yín ní fara tí ń fá wọn gidi kí lẹ̀ ń sọ yìí ìrùkẹ̀rẹ̀ fà rẹ̀ ń lọ wò wá ni bí ṣe ń wọ̀ wá ní ń jáde kò yé yín hmm. àlọ́pàá tọ́lọ́ ọmọ ń wọnú lábúragada àwọn ìyàwó yín. ẹ lẹ́gbẹ̀ẹ́ ajẹjẹ gbọ́ ìwé làbòsí alábòsí lẹ̀ yín méjèèjì hmm. àbòsí lẹ̀ yín ṣe ẹ mọ̀ mi bà mí nú jẹ́. Hmm. sọ̀rọ̀ <laughs> ọ̀bọ̀nùjẹ́ kẹ́ gbà fọlọ́ ni. kíkún eh, eh, gbà fọlọ́ fún kí ni àlùyí ní í ṣe mí òjò pẹ̀rẹ̀ inú òrí dùn. àyíjẹ́ ah, ni wọ́n wí afapa àdìbò tí ẹ mọ ẹ ṣeun ẹfúnfẹ ìgbẹ ẹ máa kọ bá àwọn àmàbá ní ìṣòro ẹ pàṣẹ fún ẹ ṣáà wá nǹkan ṣe sí ẹ wá nǹkan ṣe ẹ wá nǹkan ṣe ẹ wá nǹkan ṣe ẹjẹ ẹjẹ ẹjẹ ẹjẹ èpò bẹ ojú ti èpò bẹ fẹrẹfẹrẹfẹ ẹ pò mí nìyẹn. kí làwọn ìyàwó mi bá ń sọ. ẹ ẹ má dá lóhùn àbòsí ni a ṣe alábòsí ni a. ìgbà tá a ṣe ni wọ́n ti tù sí wa lọ́wọ́ èmi náà ṣe. Ah, sọ fún wọn kó gbọ́. ṣé ẹ fẹ́ sọ pé ẹ mọ̀ pé jọmọ́lẹ̀ ń jọ wọn mọ́lẹ̀ ń jẹṣẹ́ wọn. ẹ̀gbọ́n mi ẹ má mà bà mí nú jẹ́ ẹ má mà dorí mi rú ah, irú ọ̀rọ̀ pàlàpàlà wo lẹ̀ ń sọ yìí ẹ má dorí mi rú ẹ má bò ẹ má bòde jẹ́. Ah, ẹ ní sùúrù ẹ jẹ́ kó máa jẹṣẹ́ wọn àwọn méjì wà fún yín. àti pé gan nǹkan tá a jókòó tí ẹ̀yin ò kí fún wa owó eh, owó nìkan ní ṣáà. ẹ ò bẹ́ẹ̀ yìí n tó tọ̀ sí yàrá kìíní kejì kẹta kẹrin karùn-ún ẹ̀yìn ẹ̀kú ẹ̀ mọ̀ gbà bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹ̀ mọ̀ gbà bẹ́ẹ̀ sẹ́gbọ́ èmi lọ́ọ́ tèmi nù èyí láyé gbogbo yẹn ń tọ́ yìí. owó táwa sọ ń kọ́. ẹ tún dá mi dúró mọ́ mo lé mo wà látàárọ̀ ẹ̀ mi lọ́wọ́. obìnrin ọmọ àtìyẹn ti kú wọ́n lò ní tirẹ̀ ah! ọ̀dọ̀ àtà lọ́wọ́ à ń bọ̀ lónìí ta ló ti ṣe àwọ̀ ẹ̀yìn lẹ́ ṣe má fún yẹn. gbàyìí mo wíwọ sí omi yọwọ́ lè ṣe ọ̀rẹ́ gbà káàtì ẹ jáde ló ṣe. owó òwe. owó òwe lówó èmi ni Jẹ́mọ́lẹ̀ mọ̀lẹ̀ tí dẹ́ ọpọlọ máa kọ́. jọ́n ti tí dẹ́ ọpọlọ máa kọ́. jọ́n mọ̀lẹ̀ tí dọ́ ti dẹ̀rù jẹjẹ ọ́. jọ́n mọ̀lẹ̀ dọ́ ti dẹ̀rù jẹjẹ ọ́. ẹ̀yin lẹ ò mọ̀ ń tẹ́ kò ní. ẹ̀yin lẹ ò mọ̀ ń tẹ́ kò ní. ẹ̀yin lẹ ò mọ̀ ń tẹ́ kò ní. ẹ̀yin lẹ ò mọ̀ ẹni bá mọ ọ̀nà kì í dínà mú o ẹ̀pọ̀ kété ń bọ́jú omi jẹ́ ni ẹ bá ń sùn fẹ́ lajú kẹ́ pàkan dé àníjọ́ mọ̀lẹ́ ti dẹ́ ọ̀gá alága jù ọ́.